àjàrà. mo lo lólùṣọ́ gidi ni èso tọ́lọ́run gbìn yìí o ṣe bọ́ọ̀mù ló fi wáṣọ torí kó má bàjẹ́ bọ́fọ́ la ṣe pàgó yìí ká. ajá balẹ̀ rèé o ó sì pọ́n ó tún ń dán one oh five dot nine fm na fresh e dey fresh. kápò olówó ọjà kó dán mọ́rán ó dún ó dán gbinrin and exhaustive news na fresh e dey fresh. ká ṣètò tó kúnjú owó ó dún ó dán gbinrin programs full of wisdom o. na fresh e dey fresh papa mama my brother my sister make una dey hear am o oh. fresh fm na the ogbonge radio wey dey rain o oh. no be only for naija kakiri àgbáyé pátá na ti ń gbọ́ america chicago paris manchester canada london oh, united kingdom etc na fresh fm dey make dem fresh o ìwọ náà darapọ̀ báwọn jésù kókó ayé rẹ bẹ̀rẹ̀ sí ní dán pẹ̀lú àwọn ètò tó ń tún ni láyé tò àti èyí tó kọ́ ni lọ́gbọ́n fẹ́lẹ́fẹ́lẹ́ lè kó èyí o ó dùn tó o tún dán one five dot nine fresh fm.

sínú àwọn ìwé ìròyìn tó jáde fótó òde o ẹ dákun nǹkan fìdílé ká jíjọ gbọ́. bóyá ká jíjọ gbọ́ ajá balẹ̀ lẹ́yìn ìròyìn káàkiri àgbáyé oh, lórí Fresh FM ẹ má gbé kúrò níbẹ̀ ìkànnì one oh five point nine kò ṣe bómi la ibẹ̀ ṣe ta mi sí ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh FM. Ajábalẹ̀ lórí Fresh FM Ajábalẹ̀ lórí Fresh FM àwọn ìròyìn ilé wa tó jáde fún tòní. ìròyìn kálẹ̀ kákọ́ káàkiri àgbáyé ẹ wá gbọ́rọ̀ yìí lórí Fresh FM Àdábàgbẹ̀ lórí Fresh FM. àjà balẹ̀. àdúpẹ́ yes ẹ ṣé o mo kí yín akíyín akíyín nílé lóko tó fi dẹ́yìn òdi pàápàá jùlọ káàkiri àgbáńlá ayé ìkànnì fresh fm ajá àbálẹ̀ ìkànnì òun náà lẹ ti ń gbọ́ ajá àbálẹ̀ ètò ajá àbálẹ̀ ìròyìn lètò eléyìí tí ọ̀làlújá káàkiri àgbáńlá ayé káàfàtà àtúndé bá a ṣe ń dé adébí ìṣe wa ìṣe wa ni ká kàròyìn sí yín létí gbọ́ kó dùn kó dún kó nítumọ̀ kétí yín mọ̀ fi di sí ti ń lọ nígboro bẹ́ẹ̀ ni o àwa ní figbá kan bọ̀ kan nú àtúndé òní ni ọjọ́ ajé mi-ín ọba mi ìdùmarè jẹ́ kí ọ̀sẹ̀ yìí kó san wá o. àmì àṣẹ ìdùmarè. jẹ́ kárí tiwa ṣe ń bẹ̀ o. àmì o àmì o. jẹ́ kárí tiwa ṣe ń bẹ̀ o. àmì o. ojúmọ́mọ̀ jẹ́ ó tì wá o. àṣẹ wà. dákun gbogbo bá a bá gbé gbá jẹ́ kí igbá wa kó ṣeé gbé hmm. bá a bá gbà wò jẹ́ ká wò wa kó ṣeé gbé o hmm. kọ́nà ọ̀la ọ̀nà là ọ̀nà là ee ee ó yá. ọ̀nà olóńkì yín ọ̀nà là ó sọ délẹ̀ bẹ́ẹ̀ ṣe máa ń sọ ní ṣọ́ọ̀ṣì yín kẹta lọ́hùn. ok ó ti yé mi mi ò wà disappointed o english mo ti mọ̀ pé ibi awo ló fi kan yẹn anyway bàbá wo ẹ káàárọ̀. ọmọ awo ńlẹ́ o. ẹ ṣeun. kíní tí o mú bọ̀ ní lady lánàá tó wà ní kọ́ọ̀pù yẹn jẹ́ kémi náà bù díẹ̀ sọ̀rọ̀ kí n fi clear ọ̀nà fún ó ti yé mi débi pé bàbá ti ń la hó báyìí ó ti yé mi ayé ti tẹ́wọ́ gbà tọ oúnjẹ alẹ́ olúwa ni àwa máa ń jẹ wọ́n sọ bẹ́ẹ̀ níbi tí a ti ń sin lọ́hùn tí èmi ò sì lòdì sí ní tíwọ náà ń gbé mú níbi tíwọ náà ti ń sin tó ń sin. tí o ti làgó ẹ. kóníkàlùkù sàmọ ọ̀run ló tí ọ là so kóníkàlùkù sàmọ ṣe bí. I comment by myself. <laughs> hallelujah devil is, devil a liar. ọmọ pé níbi tí inú àwọn ti ń dùn báyìí. Hmm àwọn kan náà tó wà tó yẹ pé ipò táwọn náà wà hmm. orí bákan. o ìgẹ́ tàṣìbè. tó bí inú àwọn kan ṣe ń dùn tí inú àwọn kan wà ní ipò tí ó wà hmm. tó ẹni tó bá ń la ìpèníjà tàbí ìṣòro kan kọjá hmm. lásìkò yìí tó má sọ̀rọ̀ ìtinú o yóò sì dáa irú ìpèníjà yìí yóò kó máa là kọjá má hmm. gbàgbé hmm. bí ẹkún pẹ́ di alẹ́ kan ayọ̀ ń bọ̀ lówùrọ̀ bọ́jọ́ òní bá tilẹ̀ korò ọjọ́ ọ̀la wa dára. òní lọ́jọ́ ajé monday <clears throat> wọ́n ní ọ̀rẹ́ ọ̀gbẹ́lẹ̀ tá ilé jẹ́ ń lọ rẹ́ gbà adíáfíṣe oróyọ̀ máa ṣàwòrán njọ́ tí wọ́n ní kóru bàjẹ́ hmm. wọ́n ní ó mẹ́kù méjì olúwéré ẹja méjì abẹ́wà gbẹ̀dẹ̀ òbídìẹ méjì abẹ́dọ̀ lùkẹ́lùkẹ́ orẹ́ méjì abàmúrà dàrọ̀dọ̀ láṣẹ ọba òkè aláwòrán iṣẹ́ ajé tèmi iṣẹ́ ajé tiẹ̀ iṣẹ́ ajé gbogbo kó wà wá kò ní í dìbàjẹ́ lọ́la aláhùlà wàlá ah, kọ́tà ilẹ̀ abilà ilẹ̀ àti Jesus name I pray amen. yes Samuel gbèsàbí ló ń kí n pé ẹ kú ojúmọ́. yes Mr. Soroye ẹ̀yìn ẹja sí àwọn èèyàn gbẹ́rẹ́ pàkọ́ ǹjẹ́ kì í ṣe ọ̀la ni ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n fẹ́ já. Ja bíríìjì aláwa kálá. àwa ti ń fọ̀kadà dánra o. yes èmi gan mo ti ń mo ti ń wo èwo ni nínú àwọn ọlọ́kadà ti yẹ ma permanent yẹ <laughs> for the duty now ìjọba àpínlẹ̀ ọ̀yọ́ lábẹ́ gómìnà ṣèyí mákindé akínyìn o oh. ẹkùn iṣẹ́ takuntakun yín o hmm. à ń rọ́wọ́ yín o kò wá ní sun kò ní rẹ̀ yín yes lágbára lọ́wọ́ elédùà ìsínigbẹ́rẹ́ ìpàkọ́ ibẹ̀ kan ni pé ẹ dákun béèyàn bá péjọ ìjọba béèjọ bá wọ yàrá tọwọ yẹ̀wò tìyàn béèyàn bá pa èèyàn palẹ̀ mọ́ ni o hmm. Hmm, èèyàn pa gbogbo lẹ̀ mọ́ dáadáa ẹ dákun palliative ọ̀nà tí ẹ̀yin náà bá mọ̀ ṣé ìjọba ti ṣèwádìí ibi tí gbogbo àwa ará community tó so mọ́ ibẹ̀ hàn ṣé ti bá wa ṣe. Se palliative ọ̀nà bíi tá a máa lọ gbà tí ohun gbogbo tí ó fi mọ́ lọ mo mọ̀ pé ọ̀nà kan wà ní tó gba ẹ̀gbẹ́ tasca tó bá ti gbọ́ ẹ̀gbẹ́ tasca yẹn wàá padà wàá jáde sí oríta oríta níbi ọjà yẹn wàá wá lọ yídà níwájú iléeṣẹ́ ah. ọlọ́pàá ah, ṣùgbọ́n bí èèyàn bá máa gbàbẹ̀ yẹn náà àwọn ọlọ́kadà tó ń páàkì sẹ́nu ọ̀nà wọn hmm. wọ́n nǹkan ṣe sí díẹ̀ ńbẹ̀ hmm. nínú tó tó wá yídà tán ibi hmm. ọjà wọn alẹ́ nìkan mo bá ti ẹ̀ mo lọ sí ẹkùn agbègbè yẹn mo bá hmm. páàkì síbi tó yẹ kí a gbọ́kọ̀ sí hmm. ó mọ̀ pé onímọ̀ọ́mọ́ tò síwájú onírẹ́dì wà lẹ́yìn ẹlẹ́kọ̀ọ́ tẹ̀lé onípọ̀pọ̀ àti fùfú nǹkan kan <laughs> wọ́n tó bẹ́ẹ̀ wọ́n bá tó páàkì lọ́lọ́yẹ ènìyàn bá sọ pé ẹ lè páàkì sí. ẹ lè páàkì ní títì ìjọba. ó ní iwájú ọjà mi wọ́n ah. bá tún rọra sún díẹ̀ síwájú pé òun náà kúkú wá ti jẹ ẹlẹ onímàrúwá náà ti sọ ní pé ẹ má pẹlẹ pàtì mo ní kí ló ní gáràjì onímàrúwá mo ní ṣó mọ̀ pé mo ti ṣe tọmọlúwàbí tó <laughs> èyí tí ó wàá gbé ọkọ̀ yìí kò ń bí inú yín yìí tí ì rí. <laughs> wọn mọ ni ẹni tí òpin nínú fi ní sí. débi pé gbogbo ẹ̀yin tẹ̀ ń ta ọjà lójú ọ̀nà yìí hmm. bóyá ìjọba ó bá sún wọn sí àárín ọjà nítorí ohun tó bá ti kan ojú òpópónà òun. kì í ṣe kí wọ́n sún wọn o <laughs> kí wọ́n kó wọn ni ibẹ̀ yẹn èèyàn kankan ò gbà sọ sójú títì ìjọba o èèyàn kankan ò gbà sọ sójú títì àbọ̀rọ̀ nìkan sùn wọn ni wọn ò ní àṣìbá ti gbé stẹ́ẹ̀pù kan sẹ́yìn eh. ẹ̀yìn nìkan toró dọ̀pù ọ bẹ̀rẹ̀ sí ní sarajọ ní ọ̀la báyìí àwa oníṣẹ́ ẹ̀yìn bójí ojí mi ẹ̀yin ẹ mọ̀ pé àwọn oníṣẹ́ banking hmm. tá a jẹ́ banker àwa journalist àti àpapọ̀ àwa tá a sọ̀rọ̀ láfẹ́fẹ́ à hmm. lè late àtàwọn dókítà oníṣègùn èbó nkankan àwọn oníṣẹ́ pàjáwìrì àwa nu ẹ máa fi ti súnkẹrẹ fàkẹrẹ ẹ má fi di a ní ọ̀nà kọ́ máa jẹ́ pé látọ̀la lọ ó ti fẹ́ parí àjábalẹ̀ kémi ó tó bọ̀ ní <laughs> ẹnu ẹ̀ kọ́. àdúgbò kọ́lá jọ ń gbé mi. <laughs> so ẹ dákọ̀ ultron ṣe. ká ní ah, abọ́ládé tó wà leave yìí ni o. ẹ ó fẹ́ dé. o bá ti gba oògùn ọ̀fẹ́. ah ọfẹ àbọ̀bọ̀ mo jẹ́rìí ewé ń jẹ́ oògùn tí ò jẹ́ ewé ẹ̀ e, lórí mi. kò sí wàhálà ẹ á bá olúwawo sọ̀rọ̀ tí wọ́n jẹ́ gbàkejì ẹ̀ ẹ dákun ọ̀nà tí ó fi di rọrùn tí ọ̀nà yẹn fi di rọrùn àwọn link road tí a gbà bàbá kúrò ní àwọn tó ń bọ̀ láti kásùmù asunlẹ̀ bankole ọ̀lẹ́yẹ nkankan yẹn ṣé lẹ́yìn bíríìjì yẹn ǹjọ́ síbòmí tí wọ́n lè gba kọ̀rọ̀ bọ́ sí ẹgbẹ́ Dove máa ṣẹ̀ṣẹ̀ lọ link ah, new garage. kò ṣeé ṣe ok o blọọkì tán ni. délẹ̀ tán yányán. ok láti ibi orí bíríìjì yẹn o blọọkì de new garage. ó blọọkì tán ni o àfẹn tí ó bá lọ bá arápájà jáde kódà tó jáde lárápájà tó bá rí epo fifty litres <laughs> ká dá ẹ padà sílé àwọn tí wọ́n máa ń lorú oore ọ̀fẹ́ léyìí láti tún dí ọ̀nà gbórógbóró tá a máa ń gbà tẹ́lẹ̀ pa wọ́n ní ẹ fowó lẹ̀ ẹ fowó lẹ̀ ẹ má dandan kó dán o ọlọ́pàá ò ní kó yín o. ó wà ńlẹ̀ o ó wà ńlẹ̀ o ẹnìkan ní kí ló wà ńlẹ̀ ẹgbà ni ẹgbà ayé alright níta gbangba àwọn ìwé ìròyìn wa fún tòórọ́ òní ẹ já sáré já yín sí àwọn eh, àkòrí tó jáde fàpẹrẹ yíyọ tí ọ̀rọ̀ jáde pé kí gómìnà ìpínlẹ̀ Plateau di yíyọ APC PDP wọ́n ní wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gbéná hmm. wojú ara wọn bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun a rí ìròyìn Adeleke àtàwọn ìkànlú kan ti jọ mú nǹkan lẹ̀ lórí ọ̀rọ̀ onídàájọ́ àgbà níbẹ̀ ẹgbẹ́ APC sọ̀kò ọ̀rọ̀ sáwùjọ ìjọba sáwùjẹ ìjọba ní ìpínlẹ̀ ọmọlúàbí ti ṣe ìpínlẹ̀ Ọ̀ṣun buhari sọ̀rọ̀ o lábẹ́ àkòrí ó ní à kéne èmi ọmọ mi sí presidency àárò ọ̀sọ́ mi o pé èmi ríro èmi ò ní mọ̀ lára rẹ̀ pé kí wọ́n mọ̀ ríro kan pé ìyẹn wàá mọ̀ míì sí ipò téèyàn ti kó èmi sì pọ̀ mi o hmm. ìròyìn yẹn ń bẹ níta gbangba the punch. dàwùrà dùn. Hmm. lójú ewé kínní ìwé ìròyìn ti Nigerian Tribune ọ̀rọ̀ lórí bí gbogbo nǹkan ṣe ń lọ sókè ní gbogbo ìgbà yìí ni o tó ń jẹ gan wá dolóko ọba bí dọ́là bóyá jẹ́ pé ń ló so ẹ̀mí ètò ọrọ̀ ajé ró ó tún wà lára àwọn nǹkan tó ń kókùn fàfà sẹ́yìn bá ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí Ọbaṣẹ́kì ń ló sọ̀rọ̀ sí ìgboro ayé àmọ́ lórí ọ̀rọ̀ Adeleke kínkín lẹ́yìn bí Ọ̀ṣun ẹgbẹ́ òṣèlú PDP ń bẹ̀ àti APC bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí sọkọ̀ bákùngbé ọ̀rọ̀ síra wọn Adeleke ní ànísẹ̀ Adelé adájọ́ àgbà fún ìpínlẹ̀ wa yìí n ò lè buwọ́ lélẹ̀ mm. ah, ọ̀rọ̀ dé o. kàbíyèsí ó yá o ẹ jẹ́ àwọ àkórí ìròyìn míì ní ìta gbangba Vanguard fún tòní Bọ̀dé George ti ní hmm, hmm, pẹ̀lú bí nǹkan ṣe ń lọ ní Nàìjíríà state of the nation English àfàìmọ̀ ni o àfàìmọ̀ ni kí Tinubu ọmọ sùn yàn kan gírí o pẹ̀lú bí nǹkan ṣe ń lọ báyìí ìròyìn ẹ̀ ń pè é ìyá ọlọ́run ó tètè bá wa ṣe ká tó kàn gírí ìta gbangba Vanguard tó rọ̀ yìí. lórí ọ̀rọ̀ Soni ò ṣe Soni yìí pé bí ẹkùn yìí bá ti ṣe gómìnà kẹ́kùn yìí náà tún ṣe gómìnà ṣàyẹ̀bù sọ̀rọ̀ o láti ìpínlẹ̀ èdò ó ní Soni kọ̀ Soni ní Soni Soni ní lọ́dún 2024 kò sí Soni kankan ní ìpínlẹ̀ èdò ìgbà ó lẹ bẹ̀rẹ̀ ìgbà ó lẹ fẹ́ ṣàmúṣẹ ẹjẹ́ kọ̀rọ̀ Soni kú o ẹni tó bá ní ọwọ́ mímọ́ àtàyà funfun tọ́lọ́run bá fi ṣẹ́ rán tí ọlọ́run sì ti lẹ́yìn tó débẹ̀ tó wọlé sọ̀bí elékòó òun náà ni gómìnà èmi gan bí mo ṣe wà yìí mo ti gbáradì láti ṣe gómìnà ní ìpínlẹ̀ èdò ọ̀rọ̀ sóní ò sóní ẹ lọ tẹ́ ibì kan. lẹ́yìn bíi ọdún mẹ́rin magu ó ti padà sọ̀rọ̀ ojú ọ̀rọ̀ tó ṣúdẹ̀dẹ̀ ń sánmọ̀ tá a rò pé ò ní rọ̀ àṣé yóò padà rọ̀ magu hmm. alága EFCC nígbà kan ní tẹ́kì mátàn yìí ìwà ajẹgúdújẹrá nìṣòro nàìjíríà tó burúkú jù ìta gbangba ìwé ìròyìn Vanguard ni wọ́n kọ sí. àwọn tó lọ́n fẹ́ ṣiṣẹ́ ọlọ́pàá wọ́n ń lọ bíi ẹgbẹ̀rún lọ́nà àádọ́wàá ó lé irinwó àti mọ́kànléní ogójì one hundred and ninety thousand seven hundred and forty one applicants iléeṣẹ́ ọlọ́pàá ti sọ ọdún mọ́ ẹ pé a fẹ́ gbà yàn tẹ́lẹ̀ ní ṣùgbọ́n lọ́wọ́ yìí ẹ̀ka fàrọ̀ náà. Hmm, wàhálà tó wá wà ńbẹ̀ bí omi ṣe fẹ́ pọ̀ ju ọkà lọ ọ̀tá ọ̀tá one pass gàrí ewu wá ni ewu ni o tọmọ pé inú àwọn yẹn tó pọ̀ yẹn hmm. àwọn tí ebi lé dé ìdí iṣẹ́ ọlọ́pàá àwọn tí ìṣẹ́ lé débẹ̀ yọ̀ǹba hmm. débẹ̀ n tí ó ṣeé kí wọ́n faṣọ ìjọba ṣe. <laughs> ẹnu mi kọ lẹ́tì gbọ́ pé ẹlòmíì máa ń lo ọ̀fẹ́ pé tó bá ti wà nídìí iléeṣẹ́ ọmọ ológun tàbá gbófinró báyìí <laughs> <laughs> láṣẹ̀sì ni fún un láti ṣe fàyàwọ́ láṣẹ̀sì ni fún un láti fagbúrú àrí ah. òtí ẹ̀dá ké bí ó máa léèyàn débi iṣẹ́ agbèfọ́ba ìmọ̀ ni yọ padà dà torí ebi lèndé ah, àsáwọ̀ a ah, a a mẹ́ta all right ní ìta gbangba ìwé ìròyìn Vanguard níbi tí wọ́n fi ẹ̀kúnrẹ́rẹ́ sí ojú ìwé keje ìwé ìròyìn wọn ní atalẹ̀ àti ayù gálíìkì àti jíńjà wọn ní òun làwọn èèyàn fi wá ó ní àwọn èèyàn fi wá ń ṣẹ̀jọ́ ọbẹ̀ kó lè ta sánsán ja àwọn nǹkan tí wọ́n máa ń rà tẹ́lẹ̀ amọ́bẹ̀ ta sánsán hmm. wọn ní kódà owó àlùbọ́sà báyìí béèyàn ó bá fi àlùbọ́sà béèyàn ó bá fi ṣe oṣó lẹ̀ wọ́n ah! ní yóò rìn jìnnà. èmi ò mọ̀ mi ò mọ. kí ló ń jẹ́ oṣólẹ̀. ọlọ́wọ́ àwọn kọjá àkàsí nǹkan bọ́ bá ń gbọ́ mi ń gbọ́ o. o lè gbọ́ o. ìpínlẹ̀ èkó gbaragada gbaragada nìlẹ̀kùn wá ṣí sílẹ̀ fún ètò ọrọ̀ ajé ìgbàkúgbà tẹ́yìn onílé iṣẹ́ ńláńlá bá ti ń wọ́nà àti wọ̀lú tẹ́rí pé ó fẹ́ lọ gádígádí ẹ̀sà kàn sí a àbá yín ṣe ní ìpínlẹ̀ kwara iléeṣẹ́ ọlọ́pàá wọn ti mú karambà ní ẹ̀dá èèyàn oníṣẹ́ láabi apanijayé èyí tó gbẹ̀mí ọmọ ilé ẹ̀kọ́ gíga poli ọ̀fà poli kò tán bẹ́ẹ̀ o bákan náà ẹ̀wẹ̀ iléeṣẹ́ ẹ̀ṣọ́ ojú omi navy wọ́n mà kàn sí àwọn ibùdó ìfọpọ́rùn léyìí tó wà ní ìpínlẹ̀ Ondo tí wọ́n ní ọ̀nà tí wọ́n gbàgbé wọn kalẹ̀ ọ̀nà tó kù púpọ̀ káàtó ni o wọ́n sì ti palẹ̀ gbogbo rẹ̀ mọ́ ẹ lọ tààràtà lọ bá ìwé ìròyìn Nigerian Tribune ojú ewé kínní rẹ̀ ló wà gidigba gidigba. tọ́ jáṣẹ̀nú déédéé síbí ẹ má gbàgbé pé a wà lórí Facebook bá a ṣe ń sọ̀rọ̀ yìí àti YouTube channel ti Fresh FM at Fresh FM Ìbàdàn yes lórí Facebook yes yes yes ó yá ẹ jẹ́ àkìrà wa lórí Facebook o bẹ́ẹ̀ bá ti á darapọ̀ mọ́ wa ní orí péèjì Fresh FM ní Facebook ẹ dákun ẹ bá wa ṣíà rẹ̀ ẹ láìkí péèjì wa ẹ fọ́lò wa ẹ wá ṣíà Àjààbálẹ̀ àjàbalẹ̀. àjàbalẹ̀. ẹ̀yin ọmọdé ẹ dìde àkókò baba kérésì ti wọlé dé tọdún ètò peléke fresh fm ìbàdàn last ninety eight point three fm àti tiwantiwa one oh six point five fm ló ń pàwọ́pọ̀ ṣàgbékalẹ̀ baba kérésì tọdún yìí fáwọn èwe gẹ́gẹ́ bá a ṣe máa ń ṣe lọ́dọọdún a tún ti fata fepo fiyọ̀ sí kó lè wà fantasi báwọn èwe bá ṣe ń wọlé wo baba kérésì tán gbàgbọ́ kabiti kabiti wọ́n tún máa fẹ̀bùn ilẹ̀ deep freezer tẹlifíṣàn home theatre washing machine àpò rẹsì gálọ́nù òróró àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣe fàjẹ́ ní bá bá ṣ ṣe ń ṣèdíje lọ́lọ́kùn òjọ̀ kan bíi ijó jíjó ìlú lílù ìrìn oge ṣíṣàfihàn ọgbọ́n àtinúdá àtìdíje tá a mọ̀ á jìgbìjìgbìjìgbì ojoojúmọ́ nìyí ọmọ ṣẹlẹ̀ bẹ̀rẹ̀ látọjọ́ kẹ̀ní sọ́jọ́ kẹrìnlélógún oṣù kejìlá ti baba kérésì fresh fm blast fm àti tiwantiwa fm ó fi máa wà ń kalẹ̀ àwọn nǹkan ṣeré ọlọ́kùn ọ̀jọ̀ kan pẹ̀lú àwọn nǹkan tó lè múnú àwọn èwe wa dùn fún wọn lóye mọ́ni gbàgbé láti pèsè sílẹ̀ bẹ́ẹ̀ sì máa pàdé àwọn ògbóǹtarìgì òṣèré àwọn adẹ́rìn pẹ̀kẹ́ ni òǹkọrin àti gbogbo pèdèpèdè fresh fm blast fm pẹ̀lú tiwantiwa fm tí wọ́n sì máa fara kẹ́ra pẹ̀lú àwọn èwe wa. dókítà yínká ayéfẹ́lẹ́ ọjà ni ó máa gba àwọn èwe lálejò tí ó sì máa bá wọn ya fọ́tò bá wọn dọ̀wẹ́kẹ̀. ẹgbẹ̀rún mẹ́ta three thousand naira lówó wọlé baba kérésì ọmọ kọ̀ọ̀kan táwọn ọmọ wo sì máa lọlé pẹ̀lú ẹ̀bùn tó léke nǹka pẹ̀lú ẹ̀rín kéèké lẹ́nu wọn. aago mẹ́jọ àárọ̀ sago márùn baba kérésì wọ́n fi máa wà ń kalẹ̀ lójoojúmọ́. challenge ìbàdàn ẹ̀yin èwe ẹ sọ fún dádì àti mọ́mì alágbàtọ́ àtàwọn olùkọ́ yín baba kérésì fresh fm blast fm àti tiwantiwa fm lẹ́fẹ̀ẹ́ lọ alala olólo alalala lólólo. Oh, oh. ọlọ́run bàbá lọ́la. fire pentecost twenty twenty three fire pentecost outreach ministry pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ cac table of blessing district headquarters ìyànà bódìjà ọjọ́ ìwó road express ìbàdàn lọ́sọ̀dúngbọ̀wọ́ ẹ̀ ìpàgọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú workers and ministers fire conference ní sátidé ọjọ́ kejìdínlógún oṣù kọkànlá ọdún yìí láago mẹ́wàá àárọ̀ ìsọjí alágbára ni ó wà bẹ̀rẹ̀ ní monday ogúnjọ́ di thursday ọjọ́ kẹtàlélógún oṣù kọkànlá ọdún yìí láago mẹ́rin ìrọ̀lẹ́ lójoojúmọ́ àyẹ̀wò ìlera ara wa lọ́fẹ̀ẹ́ láàfin bẹ̀rẹ̀ ti friday ọjọ́ kẹrìnlélọ́gbọ̀n láago mẹ́sàn-án àárọ̀ ìṣòwò òru tó gbóná janjan láfi káàdì ẹ̀ lálẹ́ friday bákan náà látago mẹ́sàn-án alẹ́ dàrọ́ kùtù sátidé ẹ̀la ahọ́n bíi tiná làkòrí fáyà tọdún yìí bó ti kógun ayé rẹ̀ ó pọ̀ tó ẹ̀la ahọ́n bíi tiná òjò wọnú lórúkọ jésù à ń retí àwọn ikọ̀ olúwa wọ̀nyí pásọ ẹ̀sọ̀ gbìrò pásọ ẹ̀mú albert pásọ fẹ́sọ̀ sọdún ayọ̀ pásọ ẹ̀mí aláwọ̀dé pásọ paul òní àti prince adéríbigbé pẹ̀lú ọ̀pọ̀ olórin ẹ̀mí wòlíì joshua ajífowówẹ̀ baba fire ni ó gba gbogbo wa lálejò fún àlàyé pé zero zero three zero eight one one four zero one fire pentecost twenty twenty three ìyànà sọgbàkọ́bódìjà ìbàdàn Ibadan, 18 to 24 November is going to be powerful. Be there. béèyàn bá ń ṣiṣẹ́ tí ń bá ń rọwọ́ yọ ojúlówó electronics tó ṣe é lò gbà lọ́tọ́ láti mọ̀ bá nù ilé àti lọ́fíìsì irú ẹni bẹ́ẹ̀ solar telecoms and electronics fonírúurú electronics for ọ́fíìsì ilé ìtura ilé gbé electronics bíi flat screen tv power generators home theatres deep freezer ceiling fans àtàwọn air conditioners lóríṣiríṣi ni gbogbo electronics tẹ́ bá ń fẹ́ lọ́dọ̀ wọn bákan náà ń làwọn android phones àti iphones nípele nípele bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí bẹ́ẹ̀ bá ṣe ń rajà pẹ̀lú ẹ̀dínwó lọ́dọ̀ wọn lẹ́tùmọ̀ gbẹ̀bùn tó jọjú àwọn ilé ìtajà solar telecoms and electronics electronics wà ní challenge wọ́n wà ní palm shopping mall wọ́n ń bẹ nífẹ̀gbẹ́kẹ̀gbẹ́ eyon filling station ní ìyàgànkù wọ́n wà lọ́pọ̀sìtì heritage mall ní dùgbẹ̀ wọ́n wà ní isolac building àti solar mega store ní mọ́kọ́lá bákan náà ni wọ́n wà ní àbáyọ̀mí bus stop ní wòrò ẹ máa pè wọ́n sórí zero nine one six nine nine eight one six four one tàbí zero nine one six nine nine eight one six two four ní solar telecoms and electronics shops quality ni ẹ yàn láàyò. má bẹ̀rù ìwọ ilẹ̀ nítorí olúwa yóò ṣe ńlá joeli oríkejì ẹsẹ̀ kọkànlélógún èyí ni àkórí ìsọjí orí náà fáàlì báíbà twenty twenty three ọlọ́run tó ń ṣe ohun ńlá ló gbin igi fáàlì báíbà tó ń rúwé lọ́dọọdún pẹ̀lú gbáǹkọ́gbìn iṣẹ́ ìyanu tó ń ṣẹlẹ̀ tí kò bá sú ọlọ́run láti máa dá sí ọ̀rọ̀ ayé àwọn ènìyàn ní fáàlì báíbà èṣe tí ọ̀rọ̀ ayé rẹ yóò wá fi sú ọ pàkítímọ́lẹ̀ láti wá darapọ̀ mọ́ blọ́gọ̀ bíi tirẹ̀ láti tọ́ agbára ọlọ́run yìí wò fún ìgbàlá ọkàn ìwòsàn ìtúsílẹ̀ àti àṣeyọrí ìdájí ọ̀ṣun rev gbẹ̀ngà kòtìlà pásọ ayọ̀ jẹ́jẹ́ àti àwọn olùgbàlejò àgbà prophet pf ọwá àti rev mrs co ọwá àkànṣe ìpàdé àdúrà wà lójoojúmọ́ fún àwọn tó wojú ọlọ́run fún ọmọ láago mẹ́sàn-án àárọ̀ tí fáàrí bàbà gangan yóò sì máa wáyé láago mẹ́rin ìrọ̀lẹ́ lójoojúmọ́ láti sunday november nineteen títí di saturday november twenty five àṣekágbá ni ìsìn àjọyọ̀ àti ìdúpẹ́ ní sunday november twenty six láago mẹ́wàá àárọ̀ ibi ìsọjí ni christ bible miracle church pf ọwá crescent tá pé kó dàwàdúrà kí àwọn ẹ̀rí gbàǹkangbàǹkan dẹ̀ máa tẹ̀lé lẹ́sẹ̀kẹsẹ̀. yanu sí. ìwọ náà tara rẹ nídìí kan kájọ gbàdúrà níbi àkànṣe ìpàdé àdúrà òru ìdáwàdúrà night of answering prayer ní christ apostolic church Kedan land àkóbọ̀ district headquarters ìlúpéjú estate àkóbọ̀ ojú irin ìbàdàn sunday nineteenth november aago mẹ́jọ sí mọ́kànlá àárọ̀ la ó fi gbàdúrà monday twenty november láago márùn-ún sí méje àṣálẹ́ alẹ́ tuesday twenty one november láago mọ́kànlá àṣálẹ́ títí di àfẹ̀mọ́jú ọjọ́ kejìlá ó fi gbàdúrà evangelist case mighty máa kọrin ẹ̀mí prophet david kainde the guest minister pastor taiwo taiwo ọládẹjọ curate pastor david ọlájídé district superintendent wòlíì olókìkí àgbáyé ni prophet and evangelist ezekiah olúbóyè ọládèjì cac general evangelist nigeria and overseas lólùgbàlejò ọlọ́run apostle ayọ̀délé babalọ́lá yóò ṣí fèrèsé ọ̀run sílẹ̀ ogun máa tán ìdè máa já ó gbàdúrà fi jagun lọ́gán tó o bá bojú wẹ̀yìn ó tún gbúrò gbogbo ìṣòro rẹ mọ́ lórúkọ jésù. àròyá máa ẹ gbáradì àsìkò tó ti tó tariwo bẹ̀rẹ̀ kó dàdí omidan tó rẹwà jùlọ nípìnlẹ̀ ọ̀yọ́ fún tọdún twenty twenty three èyí ni ó sì pé ìgbà ogún tá a ti ń dádí ẹwà fáwọn omidan wa nípìnlẹ̀ ọ̀yọ́ ìtàgé ti wà ní sẹpẹ́ mayor essex brand tó ti ṣe tán láti gbà wá lálejò nínú gbọ̀ngàn felicia ti ń bẹ ní jọgọ́ center nìbàdàn omidan tó bá gbégbá òrókè náà lọlé pẹ̀lú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ti and sports resort ẹ̀yin omidan ìpínlẹ̀ ọ̀yọ́ ẹ̀ tamara ẹ̀ wá ṣàfihàn ẹwà àtọ́gbọ́n tí máa mú yín tayọ ìkópa ti wà lẹ́ka akéde àti ìpolówó ọjà ìkànnì fresh fm ìbàdàn pé zero eight zero three seven one seven eight zero four three dídádì ẹwà fomidà tó rẹwà jùlọ nípìnlẹ̀ ọ̀yọ́ ti tọdún twenty twenty three sunday ọjọ́ kẹta oṣù kejìlá yóò wáyé báyìí dípò ọjọ́ kẹwàá tá a ti ń kéde tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú gbọ̀ngàn felicia ti ń bẹ ní jọgọ́ center nìbàdàn bẹ̀rẹ̀ ní dídí aago méjì ọ̀sán ẹgbẹ̀rún méjì náírà lówó wọlé gbogbogbò ìjókòó ọlọ́lá lẹgbẹ̀rún mẹ́wàá náírà omidan tó rẹwà jùlọ nípìnlẹ̀ ọ̀yọ́ ti twenty twenty three àgbà látọ̀rọ̀ ìpolongo tiwantiwa one zero six point five fm fresh fm ìbàdàn àti blast ninety eight point three fm orúkọ mi ni àṣàkẹ́ gẹ́gẹ́ bí ìyàwó ilé mo ti sin oríṣiríṣi adìẹ rí ní nǹkan bí ọdún méjì sẹ́yìn nígbà tí tóyìn ọ̀rẹ́ mi rí bí mo ṣe ṣe wàhálà lórí àwọn adìẹ yìí ó wàá sọ fún mi nípa adìẹ nọ́ìlà mo fi tó baálé mi létí bí a ṣe bẹ̀rẹ̀ sí ní sin adìẹ nọ́ìlà nìyẹn èmi ni ti ní tòótọ́ láìpẹ́ ọjọ́ ìyàtọ̀ hàn àǹfààní jabua ló wà nínú sísin adìẹ yìí sísin adìẹ nọ́ìlà fi mí lọ́kàn balẹ̀ àwọn adìẹ mi ò kí ń kú bíi ti tẹ́lẹ̀ adìẹ nọ́ìlà ò kí ń ṣé ti èrè tabuwa tí mò ń jẹ ni ká sọ ni àbí ẹyin tí mò ń rí tà lóòrèkóòrè ni ká wí kódà mo ràn bálẹ̀ mi lọ́wọ́ pẹ̀lú ríra àwọn nǹkan díẹ̀díẹ̀ tí ẹbí wa nílò yàtọ̀ sí owó tí mò ń rí lórí sísin nọ́ìlà mo tún jèrè ìlera tó péye èmi àti àwọn ẹbí mi jẹ ẹyin àti adìẹ lóòrèkóòrè láì pa òwò mi lára. dàbí àṣàkẹ́ ra nọ́ìlà ta nọ́ìlà jẹ adìẹ àti ẹyin nọ́ìlà. láti rí ojúlówó adìẹ nọ́ìlà rà á láti iléeṣẹ́ amo farm cibra archery fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé pé zero seven zero zero six zero zero zero six zero zero ṣé ẹ fẹ́ ra ṣọ́ọ̀bù abẹ́fẹ́ gba ṣọ́ọ̀bù níbi ọjà gbẹ́ntà nígboro ìlú Ìbàdàn ó ti yá o omi tuntun shopping complex olódò ọjà Ìbàdàn ni ẹ máa bọ̀ bẹ́ẹ̀ ni o omi tuntun shopping complex olódò ọjà ìbàdàn ó kalẹ̀ ká ó dúró re ṣọ́ọ̀bù àti sọ̀fún tó ń lé tàlejò ó ń tajà tó ń rajà ń bàdàn gbangba títì ló wà lólódó akọ ẹ̀sùn tì ní ó ṣe é fi ṣe ọ́fíìsì àtìlẹ́ ìta gbà máa tajà níbẹ̀ akọ ilé oúnjẹ restaurant síbẹ̀ onílé ìgbọ̀nsẹ̀ agbé transformer ẹ̀rọ amúnáwá síbẹ̀ iná sólà tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yàtọ̀ sí náà jọba interlock dì ní gbogbo ilẹ̀ gàgádẹ̀rọ security fence yípo fini lọ́kànbalẹ̀ àjòrò sùn LCDA ẹgbẹ́dá local government àjọṣepọ̀ pẹ̀lú iléeṣẹ́ upton diamonds and landscaping limited ní o ẹ tètè wá gba fọ́ọ̀mù kẹ́ kó fa rẹ̀ báyìí kó tó tán fẹ́kùnrẹ́rẹ́ àlàyé zero eight one one three four four three four four four tàbí zero seven zero eight seven nine six seven seven eight eight. kára ó lè pè bá ara ríro kò sí mọ́ àwọn ká ti sá lọ àrùnmọ́lẹ́gùn ẹ̀yìn dídùn làkúrẹ́ ìgbé wọ́n ti lọ́ọ́ wá bí wọ́n sí kára o lè pé bàmù rẹ̀ àtòrà dáadáa. kòkó kò lára ọ̀tá le. gbéra ńlẹ̀ kò dìde. kára o lè pè ń ban. àtòrà wọ̀ àtòrà pẹ̀sẹ̀ àtòrà dáadáa. kegun tó kegun nà. kára o ya gágá. ara ń ronú tẹ́lẹ̀ kò ronú mọ́. tẹ̀bá ti fi kára o lè pè ń ban ra. lẹ́sẹ̀kẹsẹ̀ ló ń ṣiṣẹ́ wọnú igun. tó sì ń ṣe àtúntò rẹ̀. òṣùbù yẹ̀kẹ́ fa párọ̀ tàbí fi ẹsẹ̀ dá. fi kára ara rẹ̀ ó lè padà yakinlala action action ó jẹ́ àwọ́ká àròmọléegun làkúègbé ara ríro tàbí ẹ̀yìn dídùn kára ó lè pè ń bá lọ́kọ̀ gbogbo wọn agbára pọ̀ kára ó lè pè ń tuyi pharmaceutical industries limited àwọn tó lórúkọ tó ṣe é gbẹ́kẹ̀lé níbi ká po oògùn òyìnbó ló ṣe é kára ó lè pè ń bá ẹ̀rọ ṣẹ̀ṣẹ̀ bí ìrèpàtú òpèrè ta pàtà pọ́npọ́n kára ó lè pè ń ó kì í síbẹ̀. kára ó lè pè ń bá mọ̀rẹ́ àtúrà dáadáa oríṣiríṣi ìdè láyé fi dè ni ìdè tó ṣe é fojú rí àti tí ò ṣe é fojú rí ká ṣiṣẹ́ bí erin ká jẹ̀jẹ̀ lérí ẹ jẹ́ kí gbogbo èèyàn sọ pé a ti tú mi sílẹ̀ nípasẹ̀ ìpè àwọn bàbá wa nínú ìjọ apọ́sítẹ́lì kristi ó ya ìjájọ pàdé lọ́jọ́ sunday ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n sí ọjọ́ tuesday ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kọkànlá ọdún yìí sunday twenty six to tuesday twenty eight november twenty twenty three nínú ìsọjí ọlọ́jọ́ mẹ́ta tí ọlọ́run ìtúsílẹ̀ ti fẹ́ máa ṣiṣẹ́ st john anglican primary school ìkirè níjọba àbílẹ̀ rẹ̀ wọlé ìpínlẹ̀ ọ̀ṣun ló ti máa wáyé láago márùn-ún rọ̀lẹ́ lójoojúmọ́ prọfẹtẹsì káyọ̀ olúbóyè ọ̀ládé méjèèjì CAC general evangelist nigeria and overseas lolúwo máa lò lọ́jọ́ mẹ́tẹ̀ẹ̀ta pẹ̀lú ìfàmì òróró yàn pastor es famuyide ọ̀ràngún regional superintendent pastor elisha o alalade ọ̀ràngún regional revivalist pastor j olú agbábíàká crusade coordinator tó fi mọ́ ọ̀pọ̀lọpọ̀ gbajúgbajù olórin ẹ̀mí pastor esu ọládélé president CSC nigeria and overseas ọlọ́run ninety thirty ló fẹ́ ṣiṣẹ́ àtúnṣílẹ̀ ní ọ̀ràngún region ìpínlẹ̀ ọ̀ṣun ọlọ́run àwọn baba wa ń dóde ọ̀ ọ̀ràngún region ìpínlẹ̀ ọ̀ṣun ló ń kéde ẹ ọ̀rẹ́ ó dàbí pásọ dúdú làwọn agbábọ́ọ̀lù Chelsea wọ̀ lánàá. àá ah, ah, níbo. ó láti bí ọjọ́ mélòó kan mọ̀ ní tẹlifíṣàn mi ò ti yọ kọ́lọ̀ mọ́ black and white ní so ǹbá ti lọ́ra mi ṣùgbọ́n sapa ò gbé mi. sapa bíi igbó o ò tí ì pọ́npa Solar Black Friday ni Solar Electronics Black Friday lọ́dún tá a wà yìí solar electronics black friday ò mú kékeré kàǹkà hẹ̀rìmọ̀ ni tí wọ́n gbé ká mọ́ solar black friday ń lọ lọ́wọ́lọ́wọ́ ọmọ gọ̀rẹ́ thirty two inches television fún sixty thousand naira forty three inches smart tv ní one hundred and thirty five thousand blender ní twenty thousand fáànù eighteen inches ní twenty nine thousand àti sixteen inches ní nineteen thousand àtọ̀pọ̀ àwọn ọjà amúnú ẹni dùn fún black friday tí ń lọ lọ́wọ́ solar electronics nìkan ni ẹgbọ́ kan kú òǹbò mi. ẹ mọ̀ lọ tààrà sí solar telecoms and solar electronics wọ́n wà ní wo road wọ́n ń bẹ ní mọ́kọ́lá roundabout bẹ́ẹ̀ ni à ń bẹ challenge wọ́n wà ní palms mall bákan náà ni wọ́n wà ní yàgànkú ní dùgbẹ̀ ìwọ náà lọ mú electronics tàbí àwọn fóònù tiẹ̀ fún owó tí ò gúnni lápá má jẹ́ kẹ́mù kérésì tí ń jáde láwọn ilé ìtajà wa ó fò ooru ó pọ̀ pọ̀ pọ́lẹ̀ ní solar telecoms and electronics black friday n tó dáa tó rẹwà tọ́ sí ọ. ajá balẹ̀. ẹ ṣeun ṣeun ajá àbálẹ̀ ìròyìn a ti bọ́ sí ojú ọ̀gbagadé rẹ̀ báyìí níṣẹ́ ló dàbí ìgbà téèyàn bá ṣe àṣáró mhm. tó wáá dín ata bí ata ọ̀fadà mhm. tó wáá láǹfààní àti kó èdè sí mhm. tó bá ti mú ta tán ẹra máa fi kíní ẹdán o wẹ́rẹ́ ẹnu wo ní kọjú jẹ. àmín ojú ewé kíní ṣé o sí. ya gbọ́n o ti yé mi ojú ewé ọ̀ya <laughs> ìwé ìròyìn Nigerian Tribune ojú ewé kíní rẹ̀ sí ìkarùn ní ìròyìn tí mo ti gbé fẹ́ ṣẹwọ́ ìṣòro tó dé bá orílẹ̀-èdè wa nàìjíríà àìsáṣọ ọlọ́run pàká wọn ni ó yẹ kó tó àpérò fún gbogbo ọmọ eré wò ibi tí ogun ti gbé wá rèé o wọ́n ní láàrin ìwà yìí náà ni kì í ṣe láti ta ìṣọwọ́ bí nǹkan ṣe gbówó lórí gbogbo ògbà àti àkóbá tí dọ́là ní lórí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè wa nàìjíríà ló di nǹkan tó ń fọ́ gbogbo àwọn èèyàn lórí láàrin ìgboro òlu nígbà tí èèkàn kùgbùlù kan máa sọ̀rọ̀ gómìnà ìpínlẹ̀ èdò Godwin Obaseki ó yàgbàdo ọ̀rọ̀ lulẹ̀ ẹ́ ó ní ṣẹ́gbọ́ ọ̀rọ̀ ìṣípòrọ̀pọ̀ owó náírà lẹwa Nàìjíríà sí owó tilẹ̀ òkèèrè ó ní bó ṣe ń sún lọ sọ́tún sún lọ sósìn tó wá ń kù kiri bí omi inú ẹ̀kù ó jẹ́ nǹkan tó ń kó bá ètò ọrọ̀ ajé wa èèní ó ní aná bíi owó tó ń lọ bíi bílíọ̀nù méjì owó dọ́là lórí pé à ń lọ rán ọmọ ní sùkúù nílé òkèrè two billion dollars lórí pé à ń lọ kàwé nílé òkèrè e nínú o ẹ̀ẹ̀kejì wọ́n tún ṣe àgbéyẹ̀wò iye owó tá a ná sí agbọ́nrin ti ètò ìlera nílé òkèrè ìyún lọ bíi mílíọ̀nù mẹ́ta owó dọ́là ngbà wọn lọ ṣe àgbéyẹ̀wò lórí bá a ṣe ń kó míìkì wọlé àti àwọn èròjà rẹ̀ nǹkan kan sórílẹ̀ wa nàìjíríà wọ́n ní ìyún lọ bíi ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta mílíọ̀nù dọ́là kò tún tán bẹ́ẹ̀ o wọ́n ní lórí pé àwa ń kó oúnjẹ wọlé láti ilẹ̀ òkèrè bíi bílíọ̀nù mẹ́wàá owó dọ́là wọ́n ní ṣé wá rí i pé afẹ́ragbá afẹ́ràwo ara kòkò bàbá àṣà sùn dọ́là yìí ṣá ní gbogbo ìgbà ni ẹ wá ṣe tán ẹ wá ní dọ́là ń gbé náírà orílẹ̀-èdè wa nàìjíríà ṣánlẹ̀ ní gbogbo ìgbà ọ̀nà tí ò ní gbàgbé ṣánlẹ̀ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tá à ń lò owó ilẹ̀ òkèrè la fi ń rà á láti ilẹ̀ òkèrè wá sí orílẹ̀-èdè wa nàìjíríà bẹ́ẹ̀ ló ń fún dọ́là ní agbára sí ni ó ń gòkè àgbà sí ní gbogbo ìgbà bí dọ́là sì ṣe ń gòkè àgbà ó ń padà kan náírà ilẹ̀ wa nàìjíríà lábùkún ni iná ló wá fà ó bá a sì tún lọ yáwó náà a tún san èlé lórí ẹ̀ ìdá ọgbọ̀n thirty percent kò sì sí bá a ṣe yáwó ńlẹ̀ òkèrè tá à ní san èlé lórí ẹ̀ bí èèyàn yáwó ńlẹ̀ yìí náà yóò san èlé àwọn owó ńláńláńláńlá tá a sì ń yá àti ilẹ̀ òkèrè náà la ti ń ya owó èlé náà là á tún san lórí gbèsè tá a tún lọ yá wọn ni ara ibi tí àkóbá ti gbé dé bá owó lẹwa nàìjíríà rèé o débi pé owó lẹwa nàìjíríà kò wá tó láti fi ra ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó yẹ ká máa lò tó jẹ́ tiwa gan lórílẹ̀‐èdè yìí mọ́ wọn ni ibi tí ogun tó ti gbé dé bá owó lẹwa nàìjíríà tí í ṣe náírà òun ni ọ̀rọ̀ bá a ṣe ń ná owó dọ́là láti fi ra nǹkan nílé òkèrè wá sí orílẹ̀‐èdè wa nàìjíríà wá lò tó ibi tí a wá dé dúró báyìí ọlọ́run nìkan ni ó ṣàánú dọ́là o láti lè jẹ́ kí ó ti ẹ̀rọ ọlọ́kàn díẹ̀ kí náírà alẹ́ wa nàìjíríà kó lè gbéra sọ kó sì padà sí ipò ògo ẹ̀ àmì ìwé ìròyìn ti Nigerian Tribune ló gbé pé owó ilẹ̀ òkèèrè bó ṣe ń gbé owó ilẹ̀ wa nàìjíríà gbálẹ̀ ń gbogbo ìgbà ọwọ́ wa náà ló pọ̀ jù lórí àkóbá tó mú wa. ẹ jẹ́ abẹ́rẹ́ báyìí ààrẹ tẹ́lẹ̀ nílẹ̀ yìí àná. Mm buhari ti ní eh, àárò àléfà ìjọba tí mo fi lẹ̀ ń jò ní ìkọ̀mọ̀sọ mi gbé ẹ mo wá mí sí èmi ò mí sí o ìyìn mí sí o ìyìn mí sí presidency o hmm? ìròyìn ọ̀rẹ́ o bí wọ́n ti kọ́ ààrẹ àná tí ó ṣẹ̀ṣẹ̀ kúrò lórí àléfà ìjọba nílẹ̀ yìí muhammadu buhari ló ti sọ fún gbogbo ayé pé ẹ̀yìn àárò àléfà orí àléfà tóun fi ilẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ nàìjíríà kò sọ òun o àti pé àìbá bí ni pé ẹ gbọ́ Mr President ṣé ẹ mí sí presidency mi ò mí sí presidency mi sí mi sí ẹ̀bí n bá ti dá wà tí mò ń ronú èmi ò rò pé mo mí sí mọ́ o English ààrẹ Buhari láòkò tí ń dáhùn ọ̀kanjọ̀kan ìbéèrè pẹ̀lú àwọn oníròyìn ní iléeṣẹ́ tẹlifíṣàn àpapọ̀ ilẹ̀ wa Nigerian Television Authority ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tọ́kẹnu tí wọ́n ṣe fún un òun náà ló ti ń sọ̀rọ̀ wọ́n ní nínú ìpolongo ìfọ̀rọ̀wánilẹ́nuwò yìí tí wọ́n jù sí ìkànnì X tá sí Twitter tẹ́lẹ̀ òun náà ni àtìrìwò tí wọ́n ti ń bi ààrẹ tẹ́lẹ̀ nílẹ̀ yìí Muhammadu Buhari wípé ẹ wo ṣé ẹ ẹ mọ ṣàárò pé a ti kó níjọba ẹ sì ti mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí náà ọ́fíìsì ní wọn kẹ́yìn rẹ́yìn akọ̀wé àti pé. Pe ọdún òní dùn dùn dùn dùn títí <laughs> kọ́mọ kálẹ̀ wọ́n ní Buhari ní rárá o èmi ò sáró orí àlééfà ìjọba tí mo fi sílẹ̀ èmi ètì ẹ̀ rí rò ṣe é mọ̀ pé ó kù bí oṣù mélòó kan tí ń fa ìjọba lé ẹni tọ́kàn lọ́wọ́ ni ààrẹ Buhari ti sọ fún gbogbo èèyàn pé ẹ bí ó ṣe kù sáátá kí n máa kúrò lórí ìjọba yìí ẹ̀rù ò bà mí inú mi ò bàjẹ́ kódà èmi ò lè ara ti ń ṣe mí bíi kí n tètè mọ padà sí dàora ààrẹ ní ìdí abájọ ni pé mo rí gẹ́gẹ́ bí èmi bí olórí orílẹ̀-èdè yìí nígbà yẹn ni o èmi gẹ́gẹ́ bí olórí orílẹ̀-èdè yìí mo rí bí ìgbà tí ọ̀pọ̀ ọmọ nàìjíríà mọ̀-ẹ́mọ̀ ẹ jábánà mi i think i am being harassed rí bí ìgbà tó jẹ́ pé eh, gbogbo ìgbìyànjú mi ìlàkàkà mi bí ìgbà tí ọ̀já mọ̀ nǹkan kan. kan tí ò ka tí ọ̀la fún ọmọ nàìjíríà ó sì ní tọ̀ bápá ò bá ṣàṣe ẹ san àṣàkàlẹ̀ rí ó kù díẹ̀ báyìí ní ìsìn tí mò ń lọ mi bá sì ti lọ tán yín lọ sinmi ara mi sí dàrá ni ẹn tí muhammadu buhari sọ nígbà náà lọ́hùn àmọ́ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí wọ́n ní wọ́n ṣe fún yín wọ́n ní wọ́n kàn jù sí ni wípé ẹ gbọ́ sáà ṣé ara ọmọ ṣe yín bákan pé mo ti kó ẹ ti kó lórí àlééfà ìjọba ara ò ṣe mí o ara ò ṣe mí o mo wà níbi tí mo ti rọra ń ṣe fàájì tèmi níbi tí mo wà ìròyìn yẹn pé ìyá ìyá ìyá ojú ìwé ìkọkànlé ní ogójì ìwé ìròyìn punch fún tòró òní ni mo ti rí ká o. lójú ewé karùn-ún ìwé ìròyìn ti the nation ẹ̀jẹ̀ agbéra ká tún gba ìpínlẹ̀ èdò lọ gómìnà Godwin Obaseki ń lọ sọ̀rọ̀ nínú tàkọ́kọ́ ìkejì rẹ̀ rèé o igbákejì gómìnà ní ìpínlẹ̀ èdò ti sọ̀rọ̀ èyàn Philip Shaibu àná ń ló yàgbàdo ọ̀rọ̀ ẹ̀ í pé tọ̀ ọ̀rọ̀ tí gbogbo àwọn èèyàn ti ń gbọ́ hẹ́rẹ́hẹ́rẹ́ lábẹ́lẹ̀ tẹ́lẹ̀ yìí pé ṣé bẹ́ẹ̀ ni lórí àbí bẹ́ẹ̀ kọ́ láàrin èmi àti gómìnà Godwin Obaseki bẹ́ẹ̀ lórí o ìdí àtìtúmọ̀ sí rèé ó ní lọ́wọ́ tó ń wà yìí eégún tó ti bọ́ síta ni àìwò ti kú òlọ́rùn ẹ̀ òun fẹ́ díje dupò gómìnà ní ìpínlẹ̀ Èdó lágbára Ọlọ́run lọ́dún 2024 òun ó sì wọlé ní sọ bí elékòó ìdí àtìtúmọ̀ wọn làwọn kan ti ń béèrè pé wàhálà tó wà láàrin Godwin Obaseki àti igbákejì rẹ̀ Philip Shaibu tẹ́lẹ̀ tí wọ́n ṣe parí lẹ́nu lọ́ọ́lọ́ yìí kó tó di pé Philip Shaibu tó wá sọ pé tó ayamulóya o ipe ọ̀gá mi tí mò ń ṣe o ibi ẹ bá ní kí n tọ̀ sí ni wọ́n tọ̀ sí ibi ẹ bá ní kí n má tọ̀ n ò ní tọ̀ o wọ́n ní lẹ́yìn ìgbà wọn parí gbogbo aáwọ̀ yìí tán n ló wá jẹ́ kó di mímọ̀ yìí pé lọ́dún 2024 òun náà fẹ́ díje dupò gómìnà ní ìpínlẹ̀ Èdó gẹ́gẹ́ bó ṣe ń ṣe àlàyé lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP yìí kan náà ló ti ń ṣe àlàyé ọ̀rọ̀ ó ní lóòótọ́ o ẹni tí í ṣe gómìnà Godwin Obaseki kò buwọ́ lu igbákejì rẹ̀ ṣàyẹ̀bù wípé kó gùn ọ̀n sọ̀hún òun ṣàtìlẹ́yìn fún tàbí pé kó jẹ́ ẹni tí gómìnà yóò fà sílẹ̀ fún àwọn aráàlú pé tọ́ọ̀ ngbà mo fẹ́ kó lórí àpèrè yìí mo rí i pé ẹni tí orí ẹ̀ pé tó sì ti mọwọ́ mi tó tún mọwọ́ ìjọba àti ààtò gbogbo tí àwọn ènìyàn ìpínlẹ̀ èdò tí wọ́n fẹ́ ìrè kẹ́ ẹ mọ̀ ṣe tiẹ̀ wọ́n ní gómìnà òṣèrú ẹ̀ o wọ́n ní ara àwọn nǹkan tó sì fa aáwọ̀ láàrin wọn síwájú náà rèé tẹ́lẹ̀ àmọ́ ẹni tí í ṣe ṣàìbù ó ní yálà òun ò bá ẹgbẹ́ òṣèlú yìí jáde ni tàbí òmíì ọ̀tún lòun ò báṣẹ́ ni òsì ni òun ò tí ì mọ̀ òun sì ń kàn sí àwọn èèkàn kùgbò kan náà lọ́wọ́ tá a wà yìí ọ̀rọ̀ táwọn èèkàn léèkàn yìí bá wá sọ ni ó ṣe atọ́nà fún òun lórí ibi tí òun ó gbà jáde onílé apá àríwá ní ìpínlẹ̀ èdò iná ni gómìnà ṣàyíwò gómìnà ìpínlẹ̀ èdò Godwin Obaseki ti wá òun gẹ́gẹ́ bí ẹnìkan náà òun sì wá láti apá àríwá ti èdò ó ní síbẹ̀ jù bẹ́ẹ̀ lọ àwọn kan wá ń sọ̀rọ̀ nípa ó ṣe sóní ò ṣe sóní wọ́n ní ó ṣe sóní ò ṣe sóní ńgbà tí Godwin Obaseki tí yóò ya mọ́ ẹni tí í ṣe ọ̀gá rẹ̀ ńgbà náà lọ́wọ́ Adams òṣè ọmọlẹ̀ òun náà kọ́kọ́ tọ́ lọ ní tààràtà tó sì lọ gbàlagbàlagbàlagbàlà kó tó di pé ó bọ́ sójú òpó Ọlọ́run sì fún un ṣe àwọn wá rure àwọn ó sì sọ ọ́ re lọ́dún 2024 àmọ́ o kété báwọn bá ṣe ń sọ ọ́ re báyìí òun lòun fẹ́ gorí àpèrè káwọn aráàlú ní ìpínlẹ̀ èdò kí wọ́n gba tòun kí wọ́n ṣe tòun nítorí ìlànà ètò òṣèjọba tóun ó lò òun èé ṣe lẹ́nà o òun ti mọ̀ nípa bí ètò òṣèjọba ṣe rí ní ìpínlẹ̀ èdò òun sì ti mọ ibi tí bàtà ti ń ta aráàlú lẹ́sẹ̀ kí ìpínlẹ̀ èdò má wàá yà sí agbo yìí pé ẹjẹ́ á tún gbìyànjú ẹjẹ́ á dán lèmi ẹjẹ́ á dán lòmíì wò bóyá ó ṣeé ṣe kó jẹ́ni tí ó san wá tàbí ẹni tí ò ní san wá ó ní ìpínlẹ̀ èdò ti kúrò níbẹ̀ àwọn ọlọ́pọlọ pípé ló wà ní ìpínlẹ̀ Èdó ẹni tí wọ́n sì fẹ́ ilé ẹni tí wọ́n ti gbé yẹ̀wò tí wọ́n sì rí i pé irúfẹ́ èèyàn bẹ́ẹ̀ orí ẹ̀ pé ó wà ń bẹ̀ òun sì rèé láti lọ díje dupò gómìnà ẹ lọ tààràtà gbá ìwé ìròyìn The Nation mú ojú ewé karùn-ún rẹ̀ ìbẹ̀lẹ̀kúnrẹ́rẹ́ wà. tọ́ magu ti sọ̀rọ̀ sókè ó ní pẹ̀lú bí nǹkan ṣe ń lọ tá à ń tẹ̀lé ó yẹ kí gbogbo wa ó mọ̀ pé ìwà àbàjẹ́ àti ìwà jẹgúdújẹrá nìkan lolúborí ìṣòro tí ń da Nàìjíríà láàmú hàn ìròyìn rèé o bí wọ́n ṣe kọ́. alága tẹ́lẹ̀ fún àjọ tí wọ́n ní kó máa dènà ìwà ọ̀daràn nídìí owó náà àti ọrọ̀ ajé nílẹ̀ wa àjọ EFCC ọ̀gbẹ́ni Ibrahim Mago Mago ló ti gún ọ̀rọ̀ lódó tí ó sì kúnná sínú ìwé ìròyìn lóòrọ̀ tòní lèmi náà ń dín sí etí gbọ̀yìn o Mago ni ó ti pè fún ìlànà pípalẹ̀ ìwà bàjẹ́ mọ́ pátá tán yanyan nílẹ̀ yìí kọ́mọ̀ṣẹ́ kò síbì kan torí pé bá a bá tètè ṣe bẹ́ẹ̀ ó ṣeé ṣe kí ọkọ̀ nàìjíríà ti ń bẹ lójú agbami yìí kọ́mọ̀ mórílẹ̀ èbúté ògo kankan bíi ti wọlé ọmọ ó ní bá a bá tètè dá sẹ̀ríà fún ìwà bàjẹ́ tá a fi nàìjíríà lẹ̀ sọ́wọ́ wà bàjẹ́ kí wà bàjẹ́ mọ dá sẹ̀ríà fún nàìjíríà ó ní <laughs> àfàìmọ̀ kó wípé nàìjíríà yóò di akẹ́kọ̀ọ́ tí ò páàsì tí ò fẹ́ẹ̀lì tí ò sì kó ń kíláàsì kan mago laoko tí wọ́n fi àmì ẹ̀yẹ pàtàkì kan tí wọ́n fi ń dà á lọ́lá eléyìí ti ṣe àmì ẹ̀yẹ general yakubu gowon ti ibùdó tí wọ́n ti ń kọ́ nípa ìṣèjọba rere àti dídarí nílẹ̀ adúláwọ̀ institute of governance and leadership studies in africa wọ́n ní ibẹ̀ ni wọ́n ti ń fi àmì ẹ̀yẹ yìí ni wọ́n ti fi ń dá èèkàn lólọ́lá. E ààrẹ tẹ́lẹ̀ nílẹ̀ yìí muhammadu buhari ṣe rántí ṣe gbàgbé ṣe gbàgbé ṣe rántí pé ọjọ́ kẹwàá oṣù keje july tenth ọdún twenty twenty ló buwọ́lu dídádúró magu gẹ́gẹ́ bí adelé alága acting chairman efcc nígbà náà wọ́n ní lẹ́yìn gbogbo dèdè ní àti dèdè gbogbo náà ní òun náà ní Oríṣiríṣi oríṣiríṣi gbọ́ yìí sọ yìí wọ́n ní wípé tàbí ṣùgbọ́n ó gbéwó kò gbéwó ó jíwó kò jíwó wọ́n ó mu wọn ò mu òun náà ló tẹ̀lé ọ̀rọ̀ magu kó tó di wípé wọ́n yọ̀ǹda ẹ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ oṣù tó lò lákòlò àwọn agbèfọ́ba ṣe rántí ṣe ẹ̀sìn gbàgbé ṣe ẹ̀ gbàgbé ṣe rántí pé agbẹjọ́rò àgbà tẹ́lẹ̀ nílẹ̀ wa títún ṣe mínísítà fún ètò ìdájọ́ Malami òun náà ló mú kọ́rọ̀ magu ọ̀ nígbà náà Malami ló fẹ̀sùn kan Magu wípé Magu jí àwọn owó kan ó sì hùwà àwọn ìwà àbàjẹ́ tó ń tàṣìlò agbára àti ọ́fíìsì tí wọ́n gbé sí nígbà náà àti pé dídádúró rẹ̀ ó wà ní ìbámu pẹ̀lú òfin orílẹ̀-èdè wa Nàìjíríà àti ìwádìí ìgbìmọ̀ onídàájọ́ Isa Salami tí iléeṣẹ́ ààrẹ gbé kalẹ̀ kọ́wádìí ọ̀rọ̀ ńgbà náà gbogbo ẹ̀ sá kọlura wọn o àmọ́ nígbà tí ó padà di ẹnu lọ́lọ́ yìí tí wọ́n ṣètò ìfi àmì ẹ̀yẹ dáni lọ́lọ́ ọ̀hún wọ́n ní wọ́n gbé àmì ẹ̀yẹ kàǹkà kọ́ mágù lọ́rùn táwọn èèyàn sì pàtẹ́wọ́ fún gbọ̀rọ̀ kan láti bá àwọn èèyàn tí ń bẹ níjòkó sọ̀rọ̀ òun náà ló sọ̀rọ̀ pé ẹ wo ṣe mọ̀ pé ó ṣe mí rí hmm. bí mi ò bá ti débẹ̀ rí mi ò lè sọ̀rọ̀ ohun tí wọ́n ń ṣe níbẹ̀ mo lè bá yín sọ̀rọ̀ gẹ́gẹ́ bí alága fún àjọ tí ń gbógun ti ìwà àbàjẹ́ nígbà kan ìgbà kan nígbà kan ìgbà kan wípé tí ojú mi rí ẹnu mi ò lè ròyìn nípa ìwà àbàjẹ́ orílẹ̀-èdè nàìjíríà ṣe wá rí ìwà àbàjẹ́ àti jẹgúdújẹrá yìí bí àbá tètè wá nǹkan ṣe sí ká gba kúrò ní orílẹ̀-èdè nàìjíríà ká gba lugbó hmm. àfàìmọ̀ kọ́mọ̀ jẹ́ wípé a kàn mọ́ sọ̀rọ̀ ìdàgbàsókè àti ìtẹ̀síwájú nàìjíríà bí ìgbà tí à ń lá àlá àlá sì gọ̀ kì í ṣe gbogbo àlá ni mo ṣe ìròyìn yẹn pọ̀ o hmm. mo ka díẹ̀ ni mo ṣẹnu dédé síbi o. ìwé ìròyìn The Nation òun náà tún gbé ìròyìn ńlá kan tó ní ilé-ẹjọ́ kò tẹ́mi lọ́rùn ó ti tún wọ́ọ̀kì ọ̀kan lára àwọn gómìnà gómìnà lórílẹ̀‐èdè wa nàìjíríà yìí pé máa lọ lé òòyẹ lẹ́ni tó yẹ kó wà ń pò gómìnà ìgbìmọ̀ ẹlẹ́ni mẹ́ta lábẹ́ onídàájọ́ efreda williams daodu ìlọ́pàá aláṣẹ wàá fún àjọ tó ń ṣe kò kárí ètò òdìbò lórílẹ̀‐èdè yìí independent national electoral commission inec yìí pé ẹgbàá ìwé tẹ́ ẹ fún mutfwang wípé kó kúò lórí ipò gómìnà kó sì padà sí ilé rẹ̀ nítorí ìbò tó gbé wọlé ọ̀nà tí wọ́n gbé gbà láti fà á kalẹ̀ gẹ́gẹ́ bí adíje dupò ọ̀nà ìrú ni àwọn sì sọ fún wọn gbà náà wọn ò gbọ́ iná tí wọ́n wáá fi sí orí òrùlé gbà náà ó ti padà jó wọn ní dúkìá o nígbà tó ń sọ̀rọ̀ àṣẹ ọ̀hún wá láti ọ̀dọ̀ ìgbìmọ̀ tó ń gún rí sí awuyewuye àbájáde ìsìn ìbò yìí pé ẹ wá ìlànà tó yẹ kí wọ́n tẹ̀lé ó yẹ kí wọ́n ṣe ètò òdìbò ẹgbẹ́ tìjọba àbílẹ̀ àti ti ẹgbẹ́ ní ìpínlẹ̀ bí wọ́n bá ṣe ti ṣe wọ́ọ̀dù tí wọ́n ṣe tìjọba àbílẹ̀ tí wọ́n ṣe tìpínlẹ̀ ibẹ̀ ni wọ́n gbé sọ ọ́ di mímọ̀ yìí pé ìgbìmọ̀ ẹgbẹ́ ti dúró àwọn tí wọ́n kórajọ papọ̀ rèé tí wọ́n dìbò láti fa adíje dupò kalẹ̀ tí ó lọ ṣojú wọn nínú ètò òdìbò ní ìpínlẹ̀ wọn ò ṣe gbogbo oyún ṣàdédé ni wọ́n ní adíje dupò rèé o Helmut Frank ní o ńgbà wọ́n sì lọ dìbò wọ́n ló wọlé o ìgbà wọn kó wá gbé lọ sí ilé ẹjọ́ pé ètò òdìbò tó gbé wọlé ń jẹ́ òní ìpè kò tẹ̀wọ̀n tó àti bẹ́ẹ̀ lóòótọ́ ó tún borí wá láti inú ìgbìmọ̀ tí wọ́n gbé kalẹ̀ ṣùgbọ́n nígbà tí wọ́n lọ gbé ẹjọ́ kò tẹ́milọ́rùn kalẹ̀ lórí ọ̀rọ̀ yìí níwájú onídàájọ́ Williams Daudu ni yóò sọdúnmọ̀ pé pẹ̀lú gbogbo àwọn ẹ̀rí tó ń bẹ ńlẹ̀ yìí arákùnrin tí í ṣe gómìnà tó wà ní ipò lọ́wọ́lọ́wọ́ báyìí iyun Mutfwang kí wọ́n yọ ọ́ kúrò nípò nítorí ìbò tó gbé wọlé ìlànà tí wọ́n gbé gbà láti fà á kalẹ̀ kó tó lọ díje dupò kò tọ̀nà tó o nínú ìdájọ́ ètò wa gbé kalẹ̀ lọ́jọ́ kejìlélógún oṣù kẹsàn-án ọdún tá a wà ń bẹ̀ yìí wọ́n ní ọmọ ẹgbẹ́ òṣèlú APC ọ̀hún iná ni yóò bọ́ síbẹ̀ ipò kó sọ̀kalẹ̀ kúrò lórí àpèrè gẹ́lẹ́ tí wọ́n kéde léyìí ni Mutwang láti ẹnu alukoro rẹ̀ ìyún jiangbẹ́rẹ̀ ńlòun náà ti rọ gbogbo àwọn aráàlú pé ẹ sáàjẹ kálàáfíà jọba ẹ̀yìn aráàlú ẹ fọkàn balẹ̀ gbogbo èyí tí wọ́n ṣe yìí erémọdé tòun tàwàdà kẹ́ríkẹ́rí ni nígun ti APC ń ṣe ni wọ́n gbàlù tí wọ́n ń jó akọ̀wé ìpolongo fún ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Plateau Zivanus Namang ó lóun àtẹni tí í ṣe alága ẹgbẹ́ òṣèlú APC ìyún Rufus Bature àwọn ti jọ sọ̀rọ̀ inú àwọn sì ti dùn dẹ́yìn pẹ̀lú ìdájọ́ ọ̀hún tó jáde tí wọ́n sọ di mímọ̀ pé adíje dupò gómìnà lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n kọ́ kéde tẹ́lẹ̀ ipò wọlé ní ìpínlẹ̀ Plateau wọ́n ti wọ́gi lé ìbò tó gbé wọlé tí wọ́n sì sọ ọdún mọ́ pé kó padà sílé ẹ̀ wọ́n ní ìdùnnú rèé o tó ṣubú lọ ayọ̀ fáwọn wípé àwọn rí ìdájọ́ òdodo gbà wọ́n wá ní kẹ́nikẹ́ni má fa wàhálà kankan o iléeṣẹ́ ọlọ́pàá náà alábòjútó wọn láti ìpínlẹ̀ ọ̀hún òkóró aláwárí ìyún náà ṣe àlàyé pé ẹnikẹ́ni tó bá rìn kọ́sẹ̀kọ́sẹ̀ tàbí tó hùwàkíwà àwárí tóbìnrin wà nǹkan ọbẹ̀ làwọn fi tiẹ̀ ṣe o táwọn bá sì fi gbárùfẹ́ èèyàn bẹ́ẹ̀ mú ohun tí ojú òkú rẹ̀ bá rí nísà yóò máa rò fúnlẹ̀ pa ní ìpínlẹ̀ plateau gómìnà mutwang tó wà nípò gómìnà ìgbìmọ̀ tó ń rí sí awuyewuye àbájáde ìsìn ìdìbò wọ́n ti wọ́gi lé ìdìbò tó gbé wọlé o yìí pé kó padà sílé lẹ́rọ̀ ẹ lọ gbá ìwé ìròyìn the nation mú ojú ìwé karùn-ún rẹ̀ ló wà. ajá balẹ̀ Hello and welcome to Tucker Edwards Realty Company Limited Property Magazine. The following properties are going for sale in Ibadan. Nearly completed four units of three bedroom flats on a 713 square meters at Aligongo Akobo, Ibadan. 65 million naira. A story building containing two units of two bedroom flats and a two bedroom BQ at Scout Camp, Ibadan. 32 million naira. Four bedroom bungalow with a room and parlor BQ at Itesiwaju Estate, Oluguenru, Ibadan. 30 million naira, three bedroom bungalow on 1,300 square meters at Odono Kikiri, 27 million naira. A plot of land measuring 548 square meters at Ologede Estate, New Garage, Ibadan, 12 million naira. And a terrace duplex at the breathtaking Cedar House Gardens, uluyole Estate, Ibadan, 65 million naira. All our properties are fully verified. For more inquiries, call Dr. Edwards Realty Company Limited on 0906 2022 256 or 0815-225-0214 now. Dr. Edwards Realty Company Limited. Happiness, freedom, and peace of mind. The eighth edition of NBC Yemishonde Broadcast Media Stakeholders Forum is here Theme The Role of Mass Media in National Development. Date is Thursday, 23rd November 2023. Time 10 a.m. Venue Alumni Hall, University of Ibadan. Keynote address will be delivered by Charles Ebuebo, Director General, National Broadcasting Commission. Paper presenters are Professor Isaac Olawale Albert, Professor of African History, Peace and Conflict Studies, University of Ibadan. Mrs. Francisca Ayeton, Director Broadcast Monitoring, National Broadcasting Broadcasting Commission, Mrs. Susan Obi, Director of Public Affairs, National Broadcasting Commission. Some of the paper discussants are Tong Okewale Shonaya, Edmond Obilo, Ambrose Shomide, Femi Adefila, and a host of others. Attendance is free. Forum convener Yemi Shonde says, Come on, come on. ológun túútú ìwọ ni kò dìde fúyà kó o máa bọ̀ ní fire revival twenty twenty three tó ń lọ lọ́wọ́ ní christ revival miracle church kremik àkùrí nítorí olúwa yóò ṣe òun ńlá dìde fúyà kó wá gbàdúrà àwọn èèyàn ti kó rẹ ní kẹ̀tíkẹ̀tí nínú àdúrà tó gbẹ́nà jẹjẹrẹ wọ́n fi iná ẹ̀mí mímọ́ pa ogun tó ní òun ò ní jẹ́ kó o fògo tuntun parí ọdún lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ revenue adéosun revenue gbẹ̀ngà kòtìlá pastor ayọ̀ jẹ́jẹ́ àtọ̀pọ̀ lórí ẹ̀mí ó ti bẹ̀rẹ̀ lá láti november nineteen yóò parí ní november twenty six aago mẹ́sàn-án wúrọ̀ àtàgọ́ mẹ́rin ìrọ̀lẹ́ nìsọjí lọ́jọ́ kọ̀ọ̀kan kí a pàdé ní ross revival miracle church number seven pf ọwá crescent lẹ́yìn st louis college mọ̀lẹ́tẹ̀ ìbàdàn ìyìn àtọ́pẹ́ láfi ṣàṣekágbẹ́ ní november twenty six laago mẹ́sàn-án wúrọ̀ olùgbàlejò reverend pf àti reverend mrs co ọwá orin ńlá dúró dè ọ́ ìwọ ni kò wá nàìjíríà p sixty three ẹ̀mí wa ṣe púpọ̀ ọdún láyé the big thing is finally ẹ̀ tí pọ́ǹpì tún kórè dé tọ́tẹ̀ yìí gàlágàjù bẹ́ẹ̀ gbogbo ọmọ nàìjíríà ká máa bára wa yọ̀ gbogbo àwa tìpínlẹ̀ ọ̀yọ́ ká máa kíra wa kú oríire the big thing ti lè ṣe wa ti pọ́ńpì concept ṣèlérí ẹ̀ a fi ń sọrí àjọ̀dún òmìnira sixty third independence anniversary orílẹ̀-èdè nàìjíríà ó ti bẹ̀rẹ̀ ó ń lọ lọ́wọ́ ó di di sixty three days ni o ẹ̀yẹ́ ra lẹ̀ báyìí léyìíkéyìí sáìtì wa kẹ́gbẹ̀bùn six hundred and thirty blocks ó jì gbèjìgbèjìgbè ọ̀pọ̀lọpọ̀ blocks tó bá ilé ńlá tẹ fẹ́ kọ́ débi tó lápẹ̀rẹ̀ tí pọ́ńpì concept ló tó ṣerú ẹ̀ ẹ̀ tètè máa bọ̀ báyìí lọ́fíìsì wa tí pọ́ńpì concept tó wà ní number twelve àrẹ tẹ̀lú street àrẹ avenue new bodijà ìbàdàn telephone zero nine one five two two two two two zero five. a ti kórè dé a kórè dé a ti múre wá a múre wá ṣe má ṣe nìyẹn tí pọ́ǹpì ló ṣe bẹ́ẹ̀. tí pọ́ǹpì concepts developer that cares. aráyé pásítọ̀ ẹ̀sáyà wọn alárí jẹ́bi ọmọ wòlíì yóò tún ṣiṣẹ́ agbára mercy and justifies. àánú dàlárẹ̀ la kórí eléyìí o. látọjọ́ wednesday eight november twenty twenty three the wednesday third january twenty twenty four. èso àtẹ̀sẹ̀ ti dá ọ lẹ́bi. ẹbí ara àtọ̀rẹ́ ti dá ọ lẹ́bi. jésù bàbá aláàánú dé o. ó ti tó fẹ́ dá ọ lárí bàbá fawasi ní àwọn iléeṣẹ́ tó ń pèsè fóònù èwo ló gàdàgbà tó jáske tó lè fọwọ́ méjèèjì sí buwati fún. ah tecno ni o tẹ́kínò gan lójúlówó dán nínú ká pèsè fóònù aláyèrè pẹ̀lú gbígbínnikin dískàtì ajámọ̀láyà bí òkè tẹ́kínò black friday lélẹ́yìí tó falẹ̀ ya ìràwọ̀ ọ̀sán tó tó táwọn àgbà pé wò ilé ìtajà top success lórí rẹ̀ kalẹ̀ sí gbogbo ọjọ́ jímọ̀ lóṣù kọkànlá ilẹ̀ fìdí farabandẹ̀ lórí Tecno Phantom X2 series ẹ̀dínwó one fifty k lórí Tecno Phantom V Fold ẹ̀dínwó two hundred k lórí Tecno Camo 20 pro ẹ̀dínwó 50 k lórí Tecno Spark 10 5 g ẹ̀dínwó 40 k kéku ilé ọgbọ́n kó sọ fún toko. ọjọ́ monday november twenty lájẹsùn àtẹ̀yìn. ẹ̀ẹ́dà girigiri wàá pàdé ọdúnladé adékọ́lá nílé ìtajà top success tó wà mọ́kànlá ìbàdàn. nígbà tó bá ń dá thirty thousand padà fún gbogbo oníbàárà kẹ́ ẹ lọ fi ṣe sùn àtẹ̀yìn. lórí tecno pop seven series àti tecno spark ten series lásìkò ogod tí nàìjíríà wà báyìí ilé ìtajà top success nẹ́tí lọ rí fóònù pẹ̀lú ẹ̀dínwó tó gọ̀ǹtì ọ nínú Black Friday tí Tecno gbédè Tecno November Black Friday pẹ̀lú Top Success àtọ́dúnladé Adékọ́lá ó ń se yòdò yín dín. johnson music ministry pé gbogbo onípòjìpò ènìyàn síbi ìpàdé alágbára ẹ̀yìn pentecost praise tó máa wáyé ní on the twenty fourth of november twenty twenty three one pm prompt at sophia event center jọkẹ́ plaza Bodija, ìbàdàn ọ̀pọ̀lọpọ̀ àwọn gbajúgbajà ọkùnrin ẹ̀mí ni yóò ṣiṣẹ́ ìránṣẹ́ níbi ìyìn pentecost àwọn bíi evangelist dr bola rẹ evangelist elijah akitunde ọlọ́run ò sọ bẹ́ẹ̀ ẹ̀dá níyì fadípẹ̀ evangelist bọ́sẹ̀ adéìwà nat erinwusi Able voice olúṣọlá adélèké adéṣò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ for inquiries you can call zero eight one six seven five five four eight five three or zero eight zero three five four one five zero five two. You can't afford to miss it. It promises to be powerful. Jesus is Lord. Àmúyẹ lómi wá ẹ̀ta títí kéde pàtàkì yìí gbogbo èèyàn Ìbàdàn ètí yín mélòó gbogbo alágbàtà table water lórí pure water omi labumu omi labuwẹ̀ omi náà ni àbùsọ fún mókèlè rẹ̀ sọ. ẹ wá gbọ́ o association of table water producers ló ń pe àkíyèsí gbogbo alágbàtà pure water pátánlẹ̀ Ìbàdàn wípé gbogbo omi tó ń jáde lọ́dọ̀ ọmọ ẹgbẹ́ atwap omi tó kúnwọ́ omi gbogbo tá a dì pẹ̀lú mọ́tótó ni omi tí gbogbo wọn ń tà pẹ̀lú ìfẹnukò gbogbo association of table water producers atwap ló fi ń dá wa lójú pé báàgì omi kan sachet táwọn oníbàárà sì ti ń rà á tí wọ́n ń tà á láìsí gbọ́nmi omi òtó. two hundred naira péré lodidi báàgì kan. orígun mẹ́rin la yẹ pín sí mẹ́rin lọ́nà mẹ́rin tó túmọ̀ sí mẹ́rìndínlógún mẹ́rìndínlógún nínú báàgì omi kan ìfẹnukò gbogbo ẹgbẹ́ ni bẹ́ẹ̀ bá ń gbọ́ràn de tó yàtọ̀ sí ìkéde yìí látọ̀dọ̀ ẹgbẹ́ atuap kọ́ o bákan náà ni wọ́n tún ṣe kìlọ̀kìlọ̀ fún gbogbo àwọn alágbàtà omi inú ọ̀rá wípé twenty naira twenty naira sachet omi kan ni. alága association of table water producers alhaji ọládẹjọ ismail adégbòyega ló ń kéde ọlọ́run bàbá lọ́lá. ìṣòro arógún gbógun mi tó sùn kọkànlá yìí tó ti dé o. májẹ̀mú ìpè ìjọ àbọ́tìlì ti kristi májẹ̀mú ìpè ajínrere àgbáyé yóò tún ṣe sí àmì àti ìyanu gẹ́gẹ́ bí o ti máa ń ṣe lẹ́ẹ̀kan lóṣooṣù tó sùn kọkànlá yìí ó máa yàtọ̀ nítorí òní bẹ̀ta ni ọjọ́ àbí ajínrere àgbáyé fún ìjọ àbọ́tìlì ti kristi CAC general evangelist supreme council birthday pẹ̀lú àdúrà gbàǹkọ́gbì làkọ́kọ́ àdúrà fún àwọn àkọ́bí ọmọ láti jàjàbọ́ lọ́wọ́ og ogun tó ń ṣẹ̀gbọ́n dàbúrò lẹ́lẹ́ẹ̀kejì ìṣòru arógun gbógunmi tó gbẹ̀yìn fọ́dún twenty twenty three lẹ́yìn rẹ̀ convention lẹ́lẹ́ẹ̀kẹta gbogbo ènìyàn ó yá ẹjájọ pàdé wòlíì Richard Adébáyọ̀ Kọ́láwọlé JP CAC General Evangelist Supreme Council lọ́jọ́ Wednesday Thursday àti Friday ọ̀sẹ̀ yìí pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run mìíràn nínú orin àdúrà àti ìwàásù gbáǹkọ́gbì nínú ìjọ CAC arógun gbógunmi international fẹ́ràn Jésù bus stop Olúndé Olómi Academy Ìbàdàn dédé agogo mọ́kànlá ni ìṣòru yóò máa bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú àǹfààní láti rí bàbá wòlíì fún kánsẹ́lì gbogbo ènìyàn ni ó di alábùkún fún lórúkọ Jésù alimadiri kababita aloga. òótọ́ ni kára ojú pépé la fi ṣiṣẹ́ ajé alimalik ababitas master key kọkùnrin ó jí ní kùtù àì kára ó kọfẹ kó o bọ́ lọ́wọ́ ara ríro àti bàrí fífà so kálẹ̀jọ obìnrin ó ìrọ̀rùn dé alimalik ababitas master key là ń pèrè yẹn egbòogi ìbílẹ̀ pọ́nbélé la fi ṣe kò sì lọ́tí nínú pété tọkùnrin tóbìnrin ló lè lò àmọ́ kò sí fún aláboyún àtọmọ tọjọ́ orí rẹ̀ ò tí ì pé ọdún méjìlá alimalik ababitas master key nafdac lulọ̀ǹtẹ̀ gbà papọ̀ kẹ̀ẹ́dá sọ fún ẹ rí i pé nǹkan ju nǹkan lọ. bí ẹ fẹ́ rà á lẹ́yọ ẹyọ tàbí aláràtúntà ẹ kàn sí bestcourt investment company limited tó wà ní amúlòkó ọ̀dẹ́yàlé àjíà road ìbàdàn tàbí kí ẹ pé zero seven zero five seven eight six three one four eight tàbí zero nine zero seven four eight zero three two nine one almalik ababitas master key òun lèmi ń lò ìwọ náà gbẹlura kò mọ̀ ta bí ẹyẹ olóńgó. àdìmọ́dìrì kábàbí ta àlọ́gà. ó yá ní wìtí gọ́ọ̀dù ẹ̀bùn rere ẹ̀bùn pípé àdìtọ̀rọ̀ fọkalẹ̀ lọ́jọ́ ajé tó kẹ́yìn oṣù kọkànlá oníbẹ̀mí wò tó gbẹ̀yìn fọdún twenty twenty three ìbẹ̀wò látòkè wá authority tọ́run ṣe fún gbaragada gbaragada tí àtìlẹ́yìn Jehovah ní ńlá tọmọ rẹ̀ Jésù Kristi àti ẹ̀mímọ́ rẹ̀ Zoe ń bẹ digbí fún ó ti gbóhùn ọ̀run wípé ìwọ ló kàn ó yin lọ́run lógo wọ twenty twenty four wòlíì eléyìí ṣàrọ̀ ọ̀tọ̀ àpé pérépérépé tó dọ̀tun tó ń fọn kanrankanran lórí wòlíì àjíire Jehova Adéoyè ọmọ Jésù bàbá àṣẹ kíkì ọ̀rọ̀ àdàbẹ̀bẹ̀ lára ní November twenty seven àmọ́ o ìṣòro agbóná janjanjan iná àtagbára òun láfi ṣíde ní ọjọ́ kejìlélógún sí ọjọ́ prophet Mark Akibiyimbo, Beniwo. the last for the year, Monday, November 27, 2023. Strange acts, strange doings, strange good and perfect gifts from the God of Papa Authority. Ìpàdé lórí ilẹ̀ agbára àjíǹde lẹ́yìn ilé epo Sókà Jọ́hún lóòpọ̀ Mọ́rọ̀sẹ̀ Èkó sílùú Ìbàdàn ní with God bus stop nílẹ̀ Ìbàdàn. Ìbẹ̀wò eléyìí yàtọ̀, Bemiwu ní. Ìwòyí ìdún ta ọ̀ àjọ dídùn ní ìrántí olódodo ọdún kejì rèé bí àná tá a rán ikọ̀ wá látòkè láti wá mú màmá wa màmá màmá wa Victoria Adéyọlá aya Akin Ọ̀sùn lọ sílé ológo ẹni tó papòdà lọ́jọ́ kejìlélógún oṣù kọkànlá ọdún twenty twenty one àkànṣe ètò ìrántí màmá wọn máa wáyé lọ́jọ́rú Wednesday ọjọ́ kejìlélógún oṣù kọkànlá ọdún tá a wà yìí níbi tá a ti tún gbòdòdó ẹ̀yẹ ìrántí kalẹ̀ lọ́gangan c fourteen Ìfẹ́olú street off igem city new airport ńbàdàn ní déédéé aago mẹ́wàá àárọ̀ ká tó wá lọ kàn sílé àwọn ọmọ aláìníyàá pẹ̀lú ìránṣẹ́ àdúrà wáyé fún gbogbo ẹbí olóògbé èyí tí àwọn aláṣẹ ìjọ CAC ó ṣe kòǹkárì rẹ̀ lábẹ́ alákòóso àgbà pásítọ̀ EO ọ̀dẹ́jọbí àtàwọn ìránṣẹ́ ọlọ́run alàyè lọ́kọ̀ òjọ̀kan màmá onínúure akọni nínú ìgbàgbọ́ ayarere lọ́ọ̀dẹ ọkọ abiyamọ tòótọ́ Victoria Adéyọlá akínọ̀sùn lóòótọ́ làwa fẹ́ ọ níhìn ṣùgbọ́n a gbà pé Kristi fẹ́ ọ jù wá lọ túbọ̀ máa sùn láyé olùgbàlà rẹ sùn o olùkéde gbogbo ẹbí akínọ̀sùn. the Nigerian Association of Animal Health and Husbandry Technologists, NAT, in collaboration with the Ogun State Government, presents NAT Ogun 2023, the 36th NAT Annual National Scientific and Technical Conference, an annual general meeting themed Animal Health Practice Panacea to Sustainable Food and Health Security in Nigeria. The conference would hold from Tuesday 21st till Friday 24th November 2023, 9 a.m. daily at the June 12 Cultural Center, Huto, Abeokuta, Ogun State, North Ogun 2023. For inquiries, call 0803 717 8767 0803 717 8767. Announcer, Local Organizing Committee Chairman, Comrade Muiwa Shemowo. Mm. ògo ni fún ọlọ́run wa lókè ọ̀run twenty twenty three adult harvest and thanksgiving service ti the cherubim and seraphim church ilẹ̀ ayọ̀ international headquarters progressive estate way adéyẹmọlé house zatec transformer òkè aláró orelópé community off seven north olúyọ̀lé extension ìbàdàn tún ti kò báyìí pẹ̀lú àkórí ẹ̀ ìkórè ògo titun wednesday twenty two sí thursday twenty three november ọdún yìí aago mẹ́rin ìrọ̀lẹ́ nìsọjí àárọ̀ friday twenty four november ètò àyẹ̀wò ìlera ọ̀fẹ́ alẹ́ ní Press night àti drama Administration, bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án alẹ́ àwọn olórin ẹ̀mí ní káyọ̀dé oyèwọlé kórèdé daniel ọmọ ọlá lẹ́kan ayẹni di méjì àròjà adufebras àwọn akọrin ìjọ wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọjọ́ sunday twenty six november gangan nìkórè àti ìdúpẹ́ aago mẹ́wàá rọ̀ la máa bẹ̀rẹ̀ prophet ezekiah olúbóyè ọládèjì jp lóníwàásù spiritual father of the day apostle dr sfo mustapha babaṣebíọba pastor mrs ṣèyí bákàrè Mama gbọ̀rọ̀ mi rò ní spiritual mother of the day onísọjí ni prophet adéwálé tọ́ṣọ̀ reverend apostolic mother dr victoria aduola samson jp lólùgbàlejò àgbà apostle engineer ọlámídé ògúnsanmi jethro jp leader in charge olùdásílẹ̀ reverend apostolic catholic mother dr abike janet alágbàlá jp jésù ń retí wa o. ajá balẹ̀. ajá balẹ̀. ìròyìn lórí ìkànnì alára àgbà ìdá fresh one oh five point nine tí ń bẹ ní music house challenge nílùú ìbàdàn alright ìròyìn kan rèé o wọ́n ní ní ìlòdì sí ìròyìn kan eléyìí tí ó ń jáde láti bí wákàtí mélòó kan wípé ẹgbẹ́ àwọn awakọ̀ epo nílẹ̀ yìí tá a mọ̀ sí petroleum tanker drivers petroleum tanker drivers ẹ̀ka eh, ti NUPENG èyí eh, Nigerian Union of Petroleum and Natural Gas Workers nílẹ̀ yìí tí wọ́n sọ pé àwọn kan gbèròyìn jáde pé wọ́n fẹ́ fẹ̀hónú hàn bẹ́ẹ̀ wọ́n sì ṣe tán láti yakó lábẹ́ ìdarí àwọn tí wọ́n jẹ́ aṣíwájú NUPENG lábẹ́ ààrẹ Williams Akporia àti ẹlòmíì náà tí a mọ̀ sí comrade Augustine Egbon wọ́n ní ẹgbẹ́ PTD gangan Petroleum Tanker Drivers ẹ̀ka ti NUPENG ti wá fi ìròyìn léde wípé káwọn ọmọ Nàìjíríà ọkọ̀ yìn sí ìròyìn ẹlẹ́jẹ̀ eléyìí tí àwọn ará bíhun tí wọ́n ń gbé kiri o níṣe ni PTD ẹ̀ka nupẹ̀ǹgì rán wa létí pé ṣe é rántí ṣe é gbàgbé ṣe é gbàgbé ṣe é rántí arákùnrin kan Gbénga Ọláwálé àti ẹnìkan tí wọ́n pè ní Adékúnlé Rufai tí wọ́n ní wọ́n fi ọwọ́ sí àtẹ̀jáde kan tí wọ́n jù síta tí wọ́n sọ wípé PTD ẹ̀ka nupẹ̀ǹgì wọ́n fẹ́ yanṣẹ́lódì wọ́n sì fẹ̀hónú hàn torí wọ́n fẹ́ kí ààrẹ ẹ̀yìn Williams Àpórèhà kí ó kọ̀wé kó fipò rẹ̀ sílẹ̀ PTD ní baba ńlá ìròyìn ẹlẹ́jẹ̀ pátápátá tí ò ní gbòǹgbò kankan á fi múlẹ̀ ni wọ́n ní kí ọmọ Nàìjíríà ó kọ̀yìn sí gbogbo ìṣe àbí ìròyìn eléyìí tó bá lè da iyẹ̀pẹ̀ sí gàárì àlàáfíà pàápàá ètò ọrọ̀ ajé Nàìjíríà nírúfẹ́ àsìkò ẹlẹgẹ́ tá a wà yìí tí ààrẹ Bọ́lá Tinubu ń gba gbogbo ọ̀nà láti rí i dájú pé wọ́n ṣe àgbéjókòó ètò ọrọ̀ ajé nàìjíríà bó ti tọ́ àti bó ti yẹ wọ́n ní kí wọ́n má dá gbẹ̀ngà ọláwálé àti adékúnlé rufai tí wọ́n ní àwọn ń fọwọ́ sí àtẹ̀jáde ló kọ ptd ẹ̀ka nupeng pàápàá tí wọ́n ní láti ìbàdàn depọ̀ ni àwọn ti wá wọ́n nígbà wọ́n wo okọ̀ àwọn ará abíhùn àwọn ò mọ ẹni tí àwọn ò mọ̀kòló wọn lọ́yọ̀ọ́ o àwọn ò mọ̀ kankan nínú wọn gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ wọ́n ní nínú ìwádìí ló ti di mímọ̀ pé àwọn èèyàn yìí ló wà lára àwọn ikọ̀ ọlọ̀tẹ̀ alátakò tí wọ́n ránnú wọn lọ sí ọgbà ẹ̀wọ̀n kùjé bí ọ̀sẹ̀ bíi mélòó kan gbà wọ́n fẹ́ dá wàhálà sílẹ̀ nínú ẹgbẹ́ PTD nínú àtẹ̀jáde ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n fi ọwọ́ sí ló kọ PTD àti NUPENG ní comrade tí í ṣe national chairman comrade Augustine Egbon fún uh, PTD àti akọ̀wé àgbà fún NUPEN General Secretary NUPEN Comrade Afọlábí Ọláwálé ni wọ́n ti panupọ̀ sọ wípé NUPEN ọ̀yanṣẹ́lódì kankan PTD kò sì fẹ̀hónú hàn kankan àti pé lábẹ́ àbúradà àlàáfíà NUPEN tí àwọn ti wà òun náà ni àwọn ọmọ wà títí o ìròyìn ẹni pé ah ẹ má fi pọ̀ ló pè fún àwakọ̀ ìyanṣẹ́lódì bíbó ìfẹ̀hónú hò nírúfẹ́ àsìkò yìí. ọlọ́run ní ti bí epo mú yín o. <laughs> hallelujah devil is a liar. alright ẹ já tẹ̀lé ìwé ìròyìn Nigerian Tribune ìròyìn kan rèé tí wọ́n tún gbé kalẹ̀ nípa ti ìpínlẹ̀ Ọ̀ṣun bẹ́ẹ̀ bá gbàgbé ẹni tí í ṣe adájọ́ àgbà ìpínlẹ̀ náà èyí tí wọ́n sọ ọ́ di mímọ̀ pé iléyà o kó tètè gbéra digbá dagbọ̀n kó sì mọ́ ọ lọlé ìyún adájọ́ àgbà ọ̀hún tí wọ́n porúkọ rẹ̀ ní onídàájọ́ oyèbọ́lá adépèlé òjò wọ́n ní lẹ́yìn ìgbà tí wọ́n sọ ọdún mọ̀ pé kó máa lọlé láti ọwọ́ ìjọba gómìnà adémọ́lá adélékè wọ́n ní àwọn kan ti bẹ̀rẹ̀ sí sọyá gbọ́ ọ̀rọ̀ yìí pé ah ó dàbẹ̀ ni pé adélékè kò wá mọnú odó tí ó dọ̀rùn lásìmọ́ pẹ̀lú ibi tí nǹkan dé dúró ní ọ̀rọ̀ ìpínlẹ̀ ọ̀ṣun ńṣe ló ń ṣe ìjọba bó ṣe wù ú tí ó sì tí ì mọ ọ̀tún là á gbé igbá sí ni àbòsìn tí nǹkan fi sanmọ́nà ẹgbẹ́ òṣèlú PDP wọ́n wá sọ̀rọ̀ ti wọn lópin ọ̀sẹ̀ wọ́n ní gómìnà Adeleke ìgbésẹ̀ tó gbé ó tẹ̀ wọ́n o lórí bó ṣe ọkọ̀ kàn sí àwọn tó wà lákàtà ti ọ̀rọ̀ ètò ìdájọ́ lórí ọ̀rọ̀ yìí pé báyìí kàṣà báyìí kà òdì ní nǹkan ṣe ń lọ o nípa ti ọ̀rọ̀ ètò ìdájọ́ àti adájọ́ àgbà ìpínlẹ̀ àwọn o táwọn sọ dúnmọ̀ pé kó máa lọ lé o látọwọ́ ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ náà wọ́n ní bí ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ náà ṣe sọdún mọ́ ìpínkó máa lọ lé pé tọ̀ ńlòun náà ti kàn sáwọn tó wà lágbọ́nrin ti ètò ìdájọ́ káwọn tó gbé ìgbésẹ̀ ọ̀tún míì nínú àtẹ̀jáde èyí tí wọ́n fi síta ọ̀nà ẹni tí ṣe alága fún ẹgbẹ́ òṣèlú náà ní ìpínlẹ̀ Ọ̀ṣun honourable Sunday Bisi n ló ṣàlàyé lópin ọ̀sẹ̀ pé àwọn èèyàn tó ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí kí wọ́n máa wá fín ìdí kókò kó tó di pé wọ́n sọ̀rọ̀ nítorí pé gómìnà Adeleke òun ni gómìnà ìpínlẹ̀ àwọn lọ́ọ́ báyìí òun ló sì mọ ibi tí àléébù wà tó sì mọ ìgbésẹ̀ tó yẹ kí wọ́n ṣe tọ́ níwọ̀n ìgbà tí ilé aṣòfin tó ń ti sọdúnmọ́ pé kẹ́ni tí ṣe adájọ́ àgbà ìpínlẹ̀ náà kó káàsà rẹ̀ relé tí wọ́n sì fẹ́ yan adelé mi kí wọ́n ya ní sùúrù kí wọ́n sì tẹ̀lé ìlànà tí gómìnà bá fìyàmọ́ rẹ̀ sílẹ̀ láti lè mú kí nǹkan ogun rege ni àwọn kan wá dúró nídùú ipò ẹ̀dọ́ náà kí ló dé tí gómìnà tó wá ta kété tó jẹ́ pé bó ṣe ń fì sí igbá ló ń fì sí àwo lórí ọ̀rọ̀ bí wọ́n á ṣe yan adelé mi wọ́n lọ́rọ̀ tí wàá bábò mí ìyọ báyìí ní ìpínlẹ̀ Ọ̀ṣun pé gómìnà kò tí ì buwọ́lu sàn án wípé ẹni báyìí nítòótọ́ àti lódodo iná ládélé adájọ́ àgbà fún ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ̀ka ètò ìdájọ́ wọn ni omi àlàáfíà abẹ ó ti ń rú gbùrùgbùrù nípínlẹ̀ Ọ̀ṣun lọ́wọ́ tá a wà yìí o wọ́n sì ní lónìí tá a wà yìí gangan ni adelé adájọ́ tàbí adájọ́ àgbà míì ó gbọ́dọ̀ gorí àpèrè ní ìpínlẹ̀ Ọ̀ṣun a ti wá ṣòkè tí ó fi dodo ìwé ìròyìn The Nation ní ẹlọgbàmú ojú ewé kínní sí ìkeje rẹ̀ ni wọ́n pe amọ ròyìn sí ipe ní ìpínlẹ̀ Ọ̀ṣun o èdè ò tí ì gbẹ́lẹ̀ yọ o hmm. aráalé ò sì ṣetán àti gbóhùn àròkọ lágbọ́nrin ti ọ̀rọ̀ adájọ́ àgbà wọn. pẹ̀lú bí nǹkan ṣe ń gbówó lórí pàápàá oúnjẹ àtàwọn tí à ń rà á mu àwọn tí iléeṣẹ́ ti ń pèsè oúnjẹ yìí hmm. àtàwọn tá à ń mu yìí foods àti beverages yìí wọ́n ní àwọn gan ti má dínkù bá nǹkan tí wọ́n ń pèsè hmm. tó rẹ́pọ̀ àwọn èèyàn ọ̀rá lọ́wọ́ àwọn náà mọ́ bíi alára ìròyìn yẹn rèé o ojú ìwé kẹtàdínlọ́gbọ̀n Vanguard fún tòórọ́ òní àwọn iléeṣẹ́ tí ń pèsè àwọn tá à ń jẹ àtàwọn tí à ń tá a fi ń sara re dín àwọn manufacturers food àti beverages nílẹ̀ yìí ni wọ́n ní àwọn ti mú àdínkù ìdá ogún nú ọgọ́rùn-ún twenty percent reduction bá production ìdí abájọ sì ni pé àwọn tí ń rà á gan tí wọ́n jára ìlú wọn àrà bíi ti tẹ́lẹ̀ mọ́ a sì mọ̀ pé owó tí ń sọ́njì tí ń sòjóró lápò kálukú lọ́fà àwọn manufacturer lọ́sọ̀ o wọ́n nígbà wọ́n ṣàgbéyẹ̀wò bí wọ́n ṣe ń pèsè nǹkan sí ní orílẹ̀-èdè wa nàìjíríà àwọn èèyàn wọ̀nyí sọ wípé ńgbà ọ̀rọ̀ àwọn ti fẹ́ mọ̀ di èsì ní yọwọ́ omi gbogbo àwọn nǹkan mímu tá a fi ń sara arin dín àtàwọn nǹkan tẹnu ń jẹ tí àwọn ń pèsè àwọn ya fawọ́ ẹ̀yìn kí ọmọ rí bí àwọn ṣe ń pèsè ẹ̀tẹ́lẹ̀ mọ́ torí pé ọjà ọ̀tà lórí igbá àwọn náà mọ́ o ìròyìn yẹn pé inflation yìí ọmọ tí ń tara ìmọ̀ tí ń tarí hmm. ju bá a ṣe lérò lọ ọlọ́run sáàmọ̀ sàánú èèyàn ni ẹ lọ gba balance ẹ̀ nínú Vanguard tó rọ̀ yìí. ẹjẹ́ tó kọjá lọ sí ọ̀dọ̀ ìwé ìròyìn ti Nigerian Tribune ìròyìn kan rèé tó ń jẹ́ kó di mímọ̀ gbangba-gbangba lójú ewé kọkàndínlọ́gbọ̀n ìwé ìròyìn ti Nigerian Tribune yìí pé ọ̀rọ̀ dorin Ṣẹ́gun Adéwálé o ọ̀daràn kan tó sá látọgbà ó dun ni wọ́n bá ń wa wọ́n ní ọ̀daràn mọ́ràn tó máa ń gbé gbòógì olóró kan rèé tó sá mọ́ àjọ NDLEA lọ́wọ́ láti àhámọ́ wọn ló ti sá ńgbò sá lọ́gbà ẹ̀wọ̀n wọ́n ti padà wàá rí lẹ́yìn ọdún keje wọ́n ní lólùlùwà ìlú Àbújá ibẹ̀ ló gbé ń fara ṣoko tẹ́lẹ̀ tí wọ́n forúkọ bo ọ̀daràn ọ̀hún láṣìírí wọ́n ní ó ń gbé gbòógì olóró náà lọ́wọ́ fi tẹ̀ ẹ́ tí wọ́n sì gbá a mú lẹ́kùn agbègbè kan tí wọ́n pè ní agbègbè iléepo dábọ̀ tó wà ní déédéé area ní olúluwa ìlú Àbújá lọ́hùn-ún wọ́n lọ́wọ́ kọ́kọ́ tẹ̀ ẹ́ ní ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kọkànlá ọdún 2014 wọ́n ní igbó yìí náà ni o igbó ń ló gbé oní ìkì tó ń lọ bíi kìlógíráàmù irinwó ó dín mẹ́ẹ̀ẹ́dógún three hundred eighty five kilogram ó lé iná ni wọ́n sọ pé ó kọ́ gbéǹgbà náà lẹ́yìn ìgbò ó sì gbé ìgbékúgbé rẹ̀ tí ọwọ́ bá wọ́n nígbò di ọdún 2015 ọjọ́ kejìlélógún oṣù keje rẹ̀ wọ́n ní ibi tó gbé ń sin ìlú bàbá rẹ̀ lọ́wọ́ tó ń ṣẹ̀wọ̀n lọ́wọ́ tó ń fara ṣoko ní ọgbà túnwà ẹni rọ sí ọmọlúàbí ní kùjé wọ́n ní ló bá du ọjọ́ kẹrìndínlógún oṣù karùn-ún ọdún 2016 ló ya dànù ló bá sá lọ mọ́ wọn lọ́wọ́ ọ̀nà tó gbà tó fi pòórá kò jọ̀ṣújú kò jàfẹ́ rí mọ̀ ni àtìgbà náà wọ́n bá bẹ̀rẹ̀ sí í wa wọ́n ní kí sí ìyàlẹ́nu wọ́n ní bó ṣe hùwà rẹ̀ tó sá lọ yìí ẹ̀yìn ọ̀rẹ́yìn ni wọ́n tún gbúrò rẹ̀ pé kíní burúkú yìí wọ́n máa tún ṣòro ìpè ní ogúnjọ́ oṣù kọkànlá ọdún 2022 wọ́n ló tún lọ ya lubì kan tó jẹ́ pé egbògi olóró yìí náà ló tún gbé wọ́n láwọn báàgì bíi mọ́kànléní ọgọ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ tó kún fún igbó in ló wà ńbẹ̀ bàyànbàyàn ló tún lọ gbé wọ́n á wò pé ó dàbí ẹni pé àfiṣe ilẹ̀ yóò wà láàárọ̀ ọkùnrin oṣù tí wọ́n kọ́kọ́ gbé mu oṣù kọkànlá ó tún ṣẹ̀ ó tún du wọ́n tún fi ẹ̀sùn míì tún kàn lóṣù kọkànlá ńgbà owó tún padà bàá oṣù kọkànlá yìí náà tún ni hmm. lọ́wọ́ tún bá ìpè ọwọ́ ti hmm. padà tẹ ọ̀daràn mọ́ràn yìí o hmm. lẹ́yìn ọdún keje tó ti sá kúrò láhàámọ́ wọn ni léyìí tó wá wà yìí bóyá kò ní bọ́ńbẹ̀ làwa sọ ni kò yé mi o ilé ẹjọ́ tí wọ́n sì ní wọ́n gbé lọ wọ́n ní ilé ẹjọ́ gíga ìjọba tó wà lákùrẹ́ ibẹ̀ ni wọ́n gbé ṣe kò kárí ọ̀rọ̀ ọwọ́ ṣàtìbá ó wà lákàtà iléeṣẹ́ agbófinró àjọ NDLA tó ń gbógun ti gbígbé egbògi olóró. àgbà ọ̀jẹ̀ ẹgbẹ́ òṣèlú PDP bàbá Bọ̀dé George ti sọ̀rọ̀ lórí ibi nǹkan dé dúró lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè wa State of the Nation English olóyè Ọlábọ̀dé Ìbíyínká George tó ti fi ìgbà kan jẹ́ alákòóso ìpínlẹ̀ Ondo àtijọ́ tó sì tún fìgbà kan jẹ́ igbákejì alága gbogbogbò ẹgbẹ́ People's Democratic Party PDP nílẹ̀ yìí òun ti ṣàpèjúwe ìdájọ́ ilé ẹjọ́ tó ga jù níjọ́ ní Supreme Court tí ó gbé ìdájọ́ kalẹ̀ tí wọ́n sọ pé Bọ́lá Tinubu òun ni ààrẹ tààrà tìlú dìbò yàn láti pàṣẹ àwọn ẹjọ́ tí wọ́n kó wá síwájú wọn nígbà tí oníròyìn wa lọlẹ̀ bá bàbá Bọ̀dé George pé kí ni wọ́n rí sí i ó ní mo gbọ́ dájọ́ òun mo gbọ́ àmọ́ inú mi bàjẹ́ hmm. pé irú ìdájọ́ èèmọ̀ wo rèé kódà ọ̀kanilá o pé irú ìdájọ́ rúgbẹ́rúgbẹ́ tí wọ́n gbé kalẹ̀ yìí <laughs> nǹkan àtìjú ni àbí èmi ò bínú o pé ká ní wọ́n dá àyàn lẹ́jọ́ pé ẹni ọjàwé olúborí nínú ètò ìdìbò tààrà táwọn ẹ̀rí máa jẹ́ mi ìṣó tó sì fìdí ẹ̀ múlẹ̀ kò sí n tó burú mbẹ̀ àmọ́ onídàájọ́ òkóró kan tí ọjàrà àwọn onídàájọ́ ọ̀hún tó sọ wípé Àbújá kò lè ní ààyè ọ̀tọ̀ nínú ìwé òfin orílẹ̀-èdè wa nàìjíríà tá a mọ̀ sí special status kò lè dín torí pé a kà bí ìpínlẹ̀ náà ni ó ní a ah! tó sì jẹ́ pé ilé ẹjọ́ ìkan náà ni wọ́n ti dájọ́ nígbà kan ìgbà kan nígbà kan ìgbà kan tipẹ́tipẹ́ tí wọ́n sọ pé ààyè àrà ọ̀tọ̀ special status ló wà fún àbújá wọ́n wá dorí ọ̀rọ̀ ìgbẹ́jọ́ bọ́lá tinúbú ní wá pé kò ṣe special status mọ́ kò ṣe special status fún Abuja mọ́ ní wọ́n bá sọ wípé Àbújá náà a ti kà níka ìpínlẹ̀ ní orílẹ̀-èdè wa Nàìjíríà Abuja ọ̀rọ̀ dọ̀rọ̀ Bọ́lá Tinubu làbújá olú ìlú wa dìpínlẹ̀ ní Nàìjíríà o ẹ̀ rí i pé èèmọ̀ ni ó ní ó jẹ́ nǹkan tijú o ń gbà mọ́ gbọ́ ẹjọ́ náà àgbọ́gbá ti mú ẹjọ́ ni ń ṣe ni mo kàn ró lọ́kàn mi pé àbẹ́ẹ̀rí Nàìjíríà wọ́n mọ̀ fẹ́ sọ Nàìjíríà di inú ẹ̀gàn ṣé jọ́ngùlà wa ni tó fi jẹ́ pé àwọn àgbáyé yòókù ti sún kò gbogbo bí àwa ti ń rìn yìí nígbà wọn wá bí pé pẹ̀lú gbogbo bí nǹkan ṣe á rí kí wá ní báyìí ó ní à ẹ̀yin náà rí bí nǹkan ṣe ń rì ẹwẹ́nu lẹ̀ ebi burúkú ti ń pa àwọn èèyàn kí ní nàìjíríà báyìí ni tó yàtọ̀ ara àwọn èèyàn mọ́ gbogbo ẹ̀ náà ní í ṣe ọmọ nàìjíríà ẹ mọ̀ wo pẹ̀lú àpọ̀jù agbára àwọn aráàlú ọbẹ̀ sí ló máa bu gómìnà wọn so báyìí nísìn torí gómìnà ní bẹ láròótó wọn ní wọn tí wọ́n lè eh, mọ́ àwọn aráàlú ọbẹ̀ sí ni máa wà kánná mọ́ àwọn gómìnà lọ́rùn ìròyìn yẹn pé èyá ojú ìwé kẹrìnlá ìwé ìròyìn vangard fún ti òórọ̀ òní. kí ló fa ọ̀rọ̀ tí àwọn tó àwọn ìpínlẹ̀ kan tí ò forúkọ lẹ̀ ẹ gbọ́. ajá balẹ̀ ajá balẹ̀. ṣàánú mi. hallelujah christ united ministries international city changers global pẹ̀lú àjọṣepọ̀ body of christ nìbàdàn wọ́n ń pe gbogbo ọmọ ọlọ́run síbi ìsọjí ọlọ́jọ́ márùn-ún tákòrí rẹ̀ jẹ́ orí ọ̀fẹ́ ìsọjí yóò bẹ̀rẹ̀ lọ́jọ́ wednesday twenty nine november títí di saturday second december twenty twenty three láago márùn-ún rọ̀lẹ́ lójoojúmọ́ ní pẹ́pẹ́ ṣeré liberty stadium tó wà lókè àdó ìbàdàn a máa ṣàyẹ̀wò ìlera fáwọn èèyàn lọ́jọ́ tuesday twenty eight látàgọ́ mẹ́jọ òwúrọ̀ sáàgọ́ mẹ́fà ìrọ̀lẹ́ nígbà tí ìrọ̀nilágbára máa bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án òwúrọ̀ sáago kan sọ́jọ́ thursday títí di saturday second december twenty twenty three ní pẹ́pẹ́ ìṣeré liberty stadium òkè àdó ìbàdàn ministers conference máa wáyé ní malete baptist church challenge ìbàdàn látọjọ́ wednesday twenty nine títí di friday fourth december láago mẹ́sàn-án òwúrọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run tí jésù máa lò apostle matthew olúwàjọba apostle cornel akínyẹ̀míjò reverend samson ajẹ́tùmọ̀bí right reverend dr w aládékùgbé most reverend olúmúyíwá o ọ̀dẹ́jàyí bishop dr francis wálé òkè ẹ wá gba orí ọ̀fẹ́ lọ́pọ̀lọpọ̀ na as man pass man na im hotel pass hotel o oh, no be for mouth academy suit na industry leader for hotel business for naija academy suit no dey carry last for better better facilities wey dey put us for top position apart from world class suits and rooms wey get free wi-fi our olympic size swimming pool na baba large parking space dey our food dey delicious we staff na professional to the core for academy suits our security dey tight with armed security personnel and the CCTV cameras for surveillance. We get Ogbonge event centers plus include conference halls. My people, na quiet and serene environment Academy Suit today dey Come check us out now. Academy Suit today Sosami Road, Okeado and the Old Ife Road for Ibadan. Another branch at Belkuta for Ogun State. Taliwaya na 080 9293 0000 òní májẹ̀mú àlàáfíà tó ti dé lákọ̀tún lọ́dún yìí nínú ìpàdé ẹlẹ́ẹ̀kan lọ́dún festival of peace ọjọ́ méje gbáko ni ìpàdé àdúrà yìí yóò fi wáyé pápá àṣẹrẹ CAC primary school abiri ìkòyí láti máa pàdé lọ́jọ́ méjèèje olúwa tó ń gbénu prophet jeremiah olùtọ́pẹ́ adéyẹmọ sọ pé òun fẹ́ fún gbogbo ènìyàn lórúkọ tuntun àgàn aláìbíṣẹ́ ológun ọjọ́ pípẹ́ bẹ̀rẹ̀ lọ́jọ́ sunday ọjọ́ kọkàndínlógún sí ọjọ́ friday ọjọ́ kẹrìnlélógún oṣù kọkànlá ọdún yìí ìpàdé àárọ̀ àti ìsọjí ni o aago mẹ́fà kùtù nípàdé tààrọ̀ aago mẹ́rin àbọ̀rọ̀ lẹ́nìí ìsọjí ọjọ́ friday tó parí ní sóòru láago mẹ́sàn-án ọ̀pọ̀ àwọn olórin àtìránṣẹ́ ọlọ́run ló ń bọ̀ pásítọ̀ solomon ogunwale pásítọ̀ sam adésóyè prophet adé olóyèdé prophet timothy ayọ̀ọ́lá prophet dr christian olú olúwàwùmí prophet sam olú alọ́bàbà adámimógo seun praise ọ̀dúnmúráyọ̀ ilésanmi tọ́pẹ́ alágbàwí àti kẹ́mi riobof olùgbàlejò àgbà ní pásítọ̀ ihò alálàdé csc òkè ọ̀ṣun dcc superintendent ẹni tí olúwa fún ní ìran festival of peace ní wòlíì tí olúwa ń gbẹ́nu rẹ̀ prophet jeremiah olùtọ́pẹ́ adéyẹmọ jp csc ìkòyí district evangelist festival of peace twenty twenty three olúwa fẹ́ fún ọ lórúkọ tuntun ìyanu rẹ̀ dájú orúkọ mi ni àṣàkẹ́ gẹ́gẹ́ bí ìyàwó ilé mo ti sin oríṣiríṣi adìẹ rí ní nǹkan bí ọdún méjì sẹ́yìn nígbà tí tóyìn ọ̀rẹ́ mi rí bí mo ṣe ṣe wàhálà lórí àwọn adìẹ yìí ó wàá sọ fún mi nípa adìẹ nọ́ìlà mo fi tó baálé mi létí bí a ṣe bẹ̀rẹ̀ sí ní sin adìẹ nọ́ìlà nìyẹn èmi ni ti ní tòótọ́ láìpẹ́ ọjọ́ ìyàtọ̀ hàn àǹfààní jabua ló wà nínú sísin adìẹ yìí sísin adìẹ nọ́ìlà fi mí lọ́kàn àwọn adìẹ mi ò kí ń kú bíi ti tẹ́lẹ̀ adìẹ nọ́ìlà ò kí ń déédéé ṣe àìsàn bí àwọn adìẹ yòókù adìẹ nọ́ìlà rọrùn láti sìn torí pé àyíká ilé ni wọ́n wà wọ́n sì lè jẹ oúnjẹ àjẹkù ìdílé ṣé ti èrè tabuwa tí mò ń jẹ ni ká sọ ni àbí ẹyin tí mò ń rí tà lóòrèkóòrè ni ká wí kódà mo ràn bálẹ̀ mi lọ́wọ́ pẹ̀lú ríra àwọn nǹkan díẹ̀díẹ̀ tí ẹbí wa nílò yàtọ̀ sí owó tí mò ń rí lórí sísin nọ́ìlà mo tún jèrè ìlera tó péye èmi àti àwọn ẹbí mi jẹ ẹyin àti adìẹ lóòrèkóòrè láì òwò mi lára. dàbí àṣàkẹ́ ra nọ́ìlà ta nọ́ìlà jẹ adìẹ àti ẹyin nọ́ìlà. láti rí ojúlówó adìẹ nọ́ìlà rà á láti ilé iṣẹ́ amo farm cibra archery fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé pé zero seven zero zero six zero zero zero six zero zero. ìyàtọ̀ bẹ́ẹ̀ lọ yẹ fún bàbá. Christ Baptist Church olùwàjì sọ́yọ̀ Ìbàdàn fi tayọ̀tayọ̀ pé gbogbo ènìyàn síbi àjọ̀dún ọgbọ̀n ọdún ìjọ wọn àti kówójọ ní mílíọ̀nù lọ́nà ọgbọ̀n náírà láti kọ́lé ọlọ́run tuntun eléyìí tí ó máa wáyé nínú ìjọ wọn lọ́jọ́ sátidé twenty fifth November twenty twenty three bẹ̀rẹ̀ láago mẹ́wàá òwúrọ̀ lábẹ́ ìdarí alága ọkùnrin Pastor Olúṣeun Abímbọ́lá SAN àtàlága obìnrin Pastor Dr Mrs Yẹ́misí Ọládùnní Ọlátúnbọ̀sún àwọn olùfilọ́lẹ̀ àgbà aṣojúṣòfin Honorable Adérẹ̀mí Òsẹ́nì olóyè Kọ́lápọ̀ Kọ́ládàísí Pastor Sunday olóyè olùsẹ̀yẹ babalọ́lá àtọ́narẹ́bù dayọ̀ ògúngbẹ̀rọ àlùfáà ọ̀mọ̀wé àti yáàfin yẹmí adékúnlé ni ó máa darí nípasẹ̀ ẹ̀mí pẹ̀lú àlùfáà ọ̀mọ̀wé àti yáàfin túnjí táíwò ààrẹ àjọ onítẹ̀bọmi nílẹ̀ ìbàdàn àlùfáà ọ̀mọ̀wé oyèkọ́lá bámidélé ó máa wà ń kalẹ̀ orí adé ọjọ́ náà ni ọba dr moses ọláwálé oyètọ́lá fábíyì onígbópẹ̀ tilẹ̀ igbópẹ̀ àlùfáà àti yáàfin àìsáyà margaret atọ́yẹ̀bí ni ó máa gba gbogbo ènìyàn lálejò a ó máa retí yín o olùkéde ìgbìmọ̀ àjọ̀dún nínú oṣù kọkànlá november yìí ó yẹ jẹ́ káyọ̀ tẹ́wọ́ gbari ayọ̀ kàǹkà yìí o látọ̀dọ̀ làmìlaka iléeṣẹ́ tó ń pèsè ilé gbẹ́dùnú fọmọ nàìjíríà. design bricks homes and properties là ń pèrè ẹ̀ ó yá one two three àti ṣíṣọ́ lójú ẹ̀ ilẹ̀ àlùbáríkà lágbègbè tó yáàyè London Villa Estate rẹ o. apẹtẹ ológun ẹ̀rí road ló wà. nínú àyíká tá a ti pèsè oríṣiríṣi àwọn nǹkan amáyédẹrùn sí ẹlẹtírísítì àti sólà street light tó ń tàn yín yín yín ọ̀nà tí wọ́n ti dọ̀dà sí borehole fence àti security tó dájú. London Villa with London experience tètè dìde fúyà máa bọ̀ kó wá yọlẹ̀ tiẹ̀ pẹ̀lú three hundred thousand naira promo price tá a fi já London Villa Estate nínú ọ̀rá lóṣù November yìí kódà òun láǹfààní àti kọ́kọ́ mójú ẹ̀ débẹ̀ kó tó sanwó ẹni bá tún sanwó tiẹ̀ lẹ́ẹ̀kan yóò jàǹfààní odidi àpò sìmẹ́ǹtì márùn-ún tó fi mọ́ àwọn gbàǹkangbè ẹ̀bùn àgbérelé bíi DSTV GoTV àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tètè lọ́ra tiẹ̀ kóṣù yìí ó tó parí o. kàn sí ọ́fíìsì Design Bricks tó wà ní Iwo Road àti Bódìjà pè wọ́n sórí zero nine zero three nine three seven five one one zero. wàrà lẹ́tì ẹni London Villa Estate Design Bricks àjọṣọ àti àdéhùn bẹ́ẹ̀ o. ẹ̀yin ọmọdé ẹ dìde àkókò baba kérésì ti wọlé dé tọdún ètò peléke fresh fm ìbàdàn last ninety eight point three fm àti tiwantiwa one oh six point five fm ló ń pàwọ́pọ̀ ṣàgbékalẹ̀ baba kérésì tọdún yìí fáwọn èwe gẹ́gẹ́ bá a ṣe máa ń ṣe lọ́dọọdún a tún ti fata fepo fiyọ̀ sí kó lè wà fantasi báwọn èwe bá ṣe ń wọlé wo baba kérésì tán gbàgbọ́ kabiti kabiti wọ́n tún máa fẹ̀bùn ilẹ̀ deep freezer tẹlifíṣàn home theatre washing machine àpò rẹsì gálọ́nù òróró àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣe fàjẹ́ ní bá bá ṣe ṣe ń ṣèdíje lọ́lọ́kùn òjọ̀ kan bíi ijó jíjó ìlú lílù ìrìn oge ṣíṣàfihàn ọgbọ́n àtinúdá àtìdíje tá a mọ̀ á jìgbìjìgbìjìgbì ojoojúmọ́ nìyí ọmọ ṣẹlẹ̀ bẹ̀rẹ̀ látọjọ́ kẹ̀ní sọ́jọ́ kẹrìnlélógún oṣù kejìlá ti baba kérésì fresh fm blast fm àti tiwantiwa fm ó fi máa wà ń kalẹ̀ àwọn nǹkan ṣeré ọlọ́kùn ọ̀jọ̀ kan pẹ̀lú àwọn nǹkan tó lè múnú àwọn èwe wa dùn fún wọn lóye mọ́ni gbàgbé láti pèsè sílẹ̀ bẹ́ẹ̀ sì máa pàdé àwọn ògbóǹtarìgì òṣèré àwọn adẹ́rìn pẹ̀kẹ́ ni òǹkọrin àti gbogbo pèdèpèdè fresh fm blast fm pẹ̀lú tiwantiwa fm tí wọ́n sì máa fara kẹ́ra pẹ̀lú àwọn èwe wa. dókítà yínká ayéfẹ́lẹ́ ọjà ni ó máa gba àwọn èwe lálejò tí ó sì máa bá wọn ya fọ́tò bá wọn dọ̀wẹ́kẹ̀. ẹgbẹ̀rún mẹ́ta three thousand naira lówó wọlé baba kérésì ọmọ kọ̀ọ̀kan táwọn ọmọ owó sì máa lọlé pẹ̀lú ẹ̀bùn tó léke nǹkan pẹ̀lú ẹ̀rín kéèké lẹ́nu wọn. aago mẹ́jọ àárọ̀ baba kérésì wọ́n fi máa wà ń kalẹ̀ challenge ìbàdàn ẹ̀yin èwe ẹ sọ fún dádì àti mọ́mì alágbàtọ́ àtàwọn baba kérésì fresh fm blast fm àti tiwantiwa fm lẹ́fẹ́ lọ wò alala ololo alalala lololo. Oh, oh. ajá balẹ̀. right. ọ̀rọ̀ ọlọ́pàá ní díẹ̀ ìpínlẹ̀ Bayelsa ẹgbẹ̀rún mẹ́ta ó dín díẹ̀ ẹ̀bọ̀nyìn ẹgbẹ̀rún méjì ó lé ìpínlẹ̀ Kano ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n àti mẹ́rin ìpínlẹ̀ Bauchi ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n ó lé ẹgbẹ̀ta àti mẹ́rin ìpínlẹ̀ Katsina ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n ó lé ìpínlẹ̀ Benue ẹgbẹ̀rún mọ́kànlélọ́gbọ̀n ó lé ìpínlẹ̀ Borno ẹgbẹ̀rún méjìlélọ́gbọ̀n ó lé Adamawa ìpínlẹ̀ èyí eh, náà ó tún ní ẹgbẹ̀rún mẹ́rìndínlọ́gbọ̀n ó lé Kano ẹgbẹ̀rún lọ́nà ogójì ó lé igba àti méjìléní àádọ́rin hmm. nígbà wọn ò ṣí gbogbo ẹ̀ ó kún pẹ́sẹ́pẹ́sẹ́ kó pé one hundred and ah, jésù ọkọ̀ ọjọ́ one hundred and ninety thousand seven hundred and forty one applicants wọ́n ní ìpínlẹ̀ èkó padà yọwọ́ o àti ìpínlẹ̀ bayelsa wọ́n ní àwọn ẹkùn gúúsù míì ìpínlẹ̀ bíi ìpínlẹ̀ ọ̀yọ́ ní oǹdó ní àkúrẹ́ nǹkan kan gbogbo wọn sọ pé wọn ò ṣe. <laughs> ok o lákòótọ́ ẹ̀yin ará ìròyìn aré ìdárayá hmm. pẹ̀lú ìròyìn mi kan wọ́n kọ́ ni a sì gbọ́dọ̀ má dá ọ̀rọ̀ pàṣẹ́rò lẹ̀ o a gbọ́dọ̀ ká wọ́n á gbọ́ tàrí orí wọn rọ̀ lẹ́yìn. wọ́n ní ẹ̀yìnkùlé ìwé ìròyìn Vanguard fún tòórọ́ òní wọ́n ní pẹ̀lú báwọn ikọ̀ Super Eagles bí wọ́n ṣe gbá bọ́ọ̀lù bí ẹni pajápajá mú lẹ́sẹ̀ lórí ọ̀dàn ní àná wọ́n ní àwọn ọmọ Nàìjíríà ti ń pariwo ẹ gbaṣẹ́ lọ́wọ́ pẹ̀sẹ́rò ẹ gba ẹ wò pẹ̀sẹ́rò ní zero ẹ gbaṣẹ́ lọ́wọ́ rẹ̀ arọ́jú ni pẹ̀sẹ́rò fi mọ́ pàṣẹ́rò rẹ̀ o ìròyìn yẹn ń bẹ ní ìta gbangba ẹ̀yìnkùlé ẹ̀yìnkùlé ẹ̀yìnkùlé pátápátá Vanguard ló níbi tí ọ̀pálà ti ń sọ̀rọ̀ pé ọ̀pálà ni béèyàn bá ń sọ̀rọ̀ tí ó dà bí ìgbà tí ọ̀pálà ń palá lẹ́nu ẹ ti mọ̀ pé bí Nàìjíríà bá tún ta lùsùkè nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ta ni ọ̀kájú wọn fún world cup yìí <laughs> ìtìjú yìí kò ní tánlẹ̀ títí ayé e, ìtìjú yìí yóò máa sàn nínú ẹ̀jẹ̀ gbogbo àwọn ọmọ ikọ̀ super eagles ni títí wọn fi dàgbà darúgbó ọ̀pálá ni kí ni gan kí là ń bá ká tó wáá di wípé agbátọ̀hún òdi ẹ̀sìn ni àtúngbàtì ńlànà òdi ẹ̀sìn náà ni agbára káká ìbàlọ́wọ́ túláàsì ní nàìjíríà fi gba àmì ọ̀mì ayò kọ̀ọ̀kan pẹ̀lú Zimbabwe agbára káká ìbàlọ́wọ́ túláàsì mhm. náà ní àfigbá ti ilẹ̀ sóto tí gbogbo ẹ̀ sáà ṣe bí ìgbà jẹwẹjẹwẹ kò tí. jọ ṣé wọn fi ṣe tíìmù yín ni tó fi jẹ́ pé tí Nàìjíríà ó bá qualify fún World Cup báyìí àì qualify lórí lọ́pọ̀ ọgbà e, àì qualify lórí pé bóyá àdúpẹ́ o àti yanyọ àbí ká máa bẹ̀rẹ̀ àwọn permutation wèrè kan ọmọ mm, ẹgbọ́n tí shooting stars bá gbá ọ̀mì Nasarawa United Nasarawa United àwa lu canopilas mọ́lé àwa <laughs> yọ a máa yọ jáde gẹ́gẹ́ bí oh. best loser ah. ìdáhùn tó ìbéèrè tó bí mi ìdáhùn rẹ ò jìnnà ẹni tí ń ṣe nàìjíríà ní í ṣe super eagles. Eh, bẹ́ẹ̀ ni. ẹgbà eh, tí nàìjíríà tí ò múnú wa dùn ṣé super eagles náà ó tún máa tún bà yàn nù jẹ ni. ẹ eh, ṣé bọ́mọ nàìjíríà ní kọ super eagles náà àjẹkùn kí ni òun ràn wọ́n nù nàìjíríà náà dẹ̀ ni wọ́n. a ti ẹ̀ ṣèdúpẹ́ pé àwọn tilé wa ní ìpínlẹ̀ ọ̀yọ́ ń bí upsutin upstar ọlọ́run jẹ́ wọ́n já wa ń tàn mọ́ ẹ ṣé o ẹ ṣé o ẹ ṣé o àfihàn rẹ nǹkan bíi fifty minutes tí ọmọ iṣẹ́ yìí máa lọ koná sí di àgbo. kábíyèsí. tí wọ́n fi parí máàcì ni pé àníṣe kí góò míì mọ́ wọlé mọ́. kábíyèsí. asati borí tiwa nìyẹn. àdọ́pẹ́. shooting star ọpẹ́ o a lu àwọn kano pillars kano pillars tó jẹ́ pé ẹrù bàbá òjẹjẹ ni. a bá fa pílà àwọn tu. Ah. all right. gbà mélòó. ẹ à ń dìde báyìí. nam à ń lọ sí ká miyo Isaac Brown. Hmm. ó dàbẹ̀ pé n tó ní í ṣe pẹ̀lú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ òun náà ni wọ́n fẹ́ yabẹ̀ lórí situation room fún ti òórọ̀ òní o títí dọ̀la tọ̀ adébáyọ̀ fálékè lórúkọ tèmi kàkà kí olódùmarè tí ń fìgbà gbogbo fọn rere sétí ayé ẹ̀yìn ẹ má gbàgbé o ìkéde tí wọ́n sanwó fún